والصلاة والسلام على ما لا نبي بعد محمد بن عبد الله وعلى الآل والصحب وعلينا أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله اخواني واخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته tànàbì kọlọmọsà mú wa dún bẹ gbogbo tí máa ń sọyàn nù kọlọmọdé ọsọ wa nù. ẹ̀kọ́ tí a torí ẹ̀ wá sí àyè yìí ọlọ́mọba járe mú ká kó bẹ́ẹ̀ tàbọ̀ wá rí mú tán ọlọ́run jẹ́ wúlò fún wa jẹ́ wúlò fún àwọn mùsùlùmí lápapọ̀ gbogbo tí máa bá sẹ́yìn jẹ́ kọ́lọ́mọ́ fi wọ́sẹ̀ nìkankan ní ìtẹ̀síwájú lérí àlàyé nípa almanihaju asálàfi almanihaju asálàfi èyí tí a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan sí méjì lérí ẹ̀ láwọn àsìkò tó ti lọ inṣàlá tààlà àtúmọ̀ báwa tún mú ọ̀rọ̀ kan tàbí kejì nínú àwọn nǹkan tí a fẹ́ ká gbọ́yé lábẹ́ ìlànà ìpèpè àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn nǹkan yìí ó ṣe pàtàkì láti gbọ́yé. torí pé oríṣiríṣi àwọn ìnìhìrọ̀páàt ló kó ayé ló ń lọ káàkiri láyé pàápàá jùlọ ìnìhìrọ̀páàtò àlàkùdíyà àwọn ìyàbàràkù lójú ọ̀nà títí gbàgbọ́ títàdí ọkàn bẹ́ẹ̀ náà ni ìyàbàrà kù lójú ọ̀nà nípa ọ̀rọ̀ bó o ní àwọn ẹni àná ni wọ́n ṣe fi sí ẹ̀sìn torí ẹ̀ la fi ń pè wá torí pé àwọn tí wọ́n ń da ọpọlọ àwọn èèyàn rú pẹ̀lú oríṣiríṣi ìròrí wọ́n kún ta wọ́n kún ta tó fi máa jásí pé ní àkọ́lé wa tòní òun náà ni. بين الألوهية والحاكمية بين الألوهية والحاكمية الجميع عرف معنى الألوهية لكن مع معنى الحاكمية gbogbo alamọ تمكن الألوهية ولا سيما طلاب الإعداديون pàápàá jùlọ àwọn tá a jẹ́ ìdádí désànàwí ojú wo ipò wo àjùlọ wo ìkàkùn wo ló yẹ ká ní sí. Si ìta ń pè ní alòlòhíyá àti alhakimiyya alòlòhíyá òun ni ìjọsìn fún ọlọ́run ká fún ọlọ́run ọba níjọsìn lóhun nìkan ká mọ̀ fẹ́ lómi alhakimiyya òun ni kí a fi ẹ̀sìn ọlọ́run ọba òfin ọlọ́run ọba kí a fi ṣèdájọ́ ká fi kọ̀ǹtró náà lò ó lérí àwọn ẹrú ọlọ́run ẹ̀gbọ́ òfin ọlọ́run ìdájọ́ ọlọ́run lérí àwọn ẹrú ẹ. ká lò ó. lérí àwọn ẹ̀rú ọlọ́run eléyìí la ń pè ní kíni alihakimiya ìnìlẹ̀ hukumu ìlàlùlà ta ló ní ìdájọ́ ọ̀rọ̀ àti kùránì sọnù bí kò sẹ́ni tó ní ìdájọ́ tó ju ọlọ́run lọ ìlànà. تحكيم شرع الله في أرض الله كلو شريع الله lérí rẹ ọlọ́run alẹ́ ìbáàdì ńlá àwọn ẹrú ọlọ́run ọba. ojú wo ni ó yẹ ká fi wo méjèèjì nínú àwùjọ wa. nínú pèpè wa nínú lànà dáwà wa ǹjẹ́ èwo lọ́yẹ ká gbọ́lá fúnnu méjèèjì ṣé ká gbọ́lá fún ìmọ̀ sọ fáwọn èèyàn pé ẹ mẹ́sẹ̀ bọ́ ọlọ́run nìkan ní kẹ́ ẹ máa sìn ẹ gbọ́ ká máa pèpè sí lọ síbi tàbí ìdòlè ìbáàd àwòtàbí ìdòlè ìbáàd lè rọ́bìlì ìbàdì kámẹ́ pàwọn èèyàn lọ síbi pé kí wọ́n sin ọlọ́run ọba ọba tó ṣe kíni ọba tó ni wọ́n ọba tó ni wọ́n sí ìyẹ̀rọ ẹ̀ká máa ṣe ni káwọn èèyàn mọ̀ sẹ́bọ̀ kọ́mọ́dé náà kọ́kọ́ mọ́ ọlọ́run ọba kọ́mọ́ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba kí wọ́n má gbé fún ẹlòmíì sóhun lọ́yẹ ká máa sáré fún àbí ká máa sáré fún bóun ni a sì lòfin ọlọ́run ọba lérílẹ̀ ayé ẹni tọ́jà lè dáàgé lọ́wọ́ ẹni tó ṣe sìnà tí wọ́n lẹ̀ lóko ẹni tó ọmọge àbí ọ̀dọ́ tó ṣe sìnà tí ètí níyàwó kásí lẹ́gba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ká lo àwọn òfin yìí lérí àwọn èèyàn ẹ̀kú ọtí ńlẹ̀ ẹ̀ gbọ́dọ̀ mú mọ́ sóhun lọ pàtàkì àbí ká máa pèpè lọ síbi ká sin ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ayéhùnmá àwòlà wà ayéhùnmá àbùdọ́lù. èwo nínú wọn èwo lọ ga jù èwo lọ dáa jù èwo lọ yẹ ká fi lékè jù èwo lọ yẹ ká máa pèpè sí jù. láṣàkà àna àmàlàjà sálàfin fi hàdà sẹ́bẹ̀ẹ́ ànàhù àdé àwàtò ilá. توحيد الألوهية èyí tó kúnlẹ̀ ni pé ìpèpè àwọn ẹni ìsíwájú ọ̀dàlérí pé níta gbọ́dọ̀ máa gbé lékè òun ni báwọn èèyàn ṣe sin ọlọ́wọ́n ọba bóun ni mo ṣe ní sẹ́bọ̀ olùkọ́lọ́wọ́ bá aláṣọ fún wa pé wọ́n lọ kọ́ dìbò àfúnà fi kó lè hùn mẹ́fìrún rọ̀ sóòlà àní ìbùdókòlá àwọn ṣẹ́ni bùtọ̀ bóòlù lọ́la ti gbé dìde gbogbo àwọn òjíṣẹ́ kí wọ́n máa wá sọ fáwọn èèyàn agbé àwọn òjíṣẹ́ dìde nínú ìjọ kọ̀ọ̀kan kí wọ́n máa sọ fáwọn èèyàn bí ẹ̀sìn ọlọ́wọ́n ọba àlá ẹ̀sìn jìnnà sí kínní ìmá se ẹbọ ìmá se ẹbọ eléyìí ni ìpèpè àwọn ẹni síwájú tí wọ́n sì fi bẹ̀rẹ̀ dáwà wọn ṣé èlò yẹ ká máa pariwo àbí ká máa pariwo pé ẹjẹ́ á lo òfin ọlọ́run tọ báwa lò fi ọlọ́run ba bó la ṣe débẹ̀ bó la ṣe rí lò ẹ dáhùn ìyẹ ẹ ọ yẹ ká ti gbọ́ yìí tábà lò fi ọlọ́run ọba láàbò dàmí ní bòjú de hàkì agbọ́dọ̀ rí olórí àwa mùsùlùmí agbọ́dọ̀ rí kíni olórí àwa mùsùlùmí èyí tó ṣe pé yọ lágbára láti lè máa lo òfin ọlọ́run ọba lérí àwa ẹ̀dá ọlọ́run sẹ́kí tá a bá ń lò fi ọlọ́run nísìnyí gbogbo àwọn oníbàjẹ́ àpò ẹ̀kọ́ lẹ̀ àbí ó lè kó mẹ́ àìlóṣẹ̀ríà òun ló jẹ́ kí fìtínà ọ̀pọ̀ nàìjíríà àìlóṣẹ̀ríà òun ló fi kí chéǹjì obi tó bì àìlóṣẹ̀ríà òun ló jẹ́ káwọn èèyàn máa wọ̀wọ̀ kú wọ̀ àìlóṣẹ̀ríà òun ló jẹ́ káwọn èèyàn máa ṣiṣẹ́ kúṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ajá pé níta bá fẹ́ lo ṣẹ̀ríà nídìí olórí àbáwárà àwọn kan lásìkò tá a wà yìí táwọn náà gbé àwọ alùsùnà wà lẹsẹ mọ àwọ tí wọn máa sọ fún wa pé anídìí olórí wọn wà nídàpọ̀ olórí wọn ni anídìí xìlá pàtó alẹ́ ìsìlámì yá wọn là anídìí kíni alìkìláfàtó alìsìlámì yá wọn là anídìí ẹ lẹ́nu wọn lọ́hùn káwá nídìí àbá nídìí ẹ̀ ẹ́ anídìí àbá nídìí ẹ̀ anídìí ẹ̀ o jidda anídìí khilafa islamiyya láwùjọ wa gbọdọgbọye anídìí ẹ̀ nítorí wọ́n ń béèrè fún yẹn sọ́dà bí ọ̀dà ọ̀dà gan jidda torí pé tí a bá ti ní kìláfà tá a ti lórí lórí àwọn mùsùlùmí gbogbo nǹkan tí wọ́n kàn máa kọ̀ǹtò rẹ̀ lọ ní ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí gbogbo kan máa dá lọ torí ẹ̀ tó máa ti ń béèrè pa nídìí sẹ̀rí àlù yìí ẹ̀ náwó abẹ́ náwó ànáwó èwo wa ni àwòlá ṣé kábàáyé wọ̀pẹ̀ síbi kìláfà sóhun lọ dáa ni àbí ká máa pèpè dáwà wa síbi tawhid ìsọlọ́wọ́n ọba lẹ́yìn ọ̀kan lọ́sọ ìwọ ni wọ́n fẹ́ mú. méjèèjì àbí tawhid tawhid. ìwọ. E gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ìwọ ń sọ fún wa níṣẹ́ pé méjèèjì ni bẹ́ẹ̀ ni nam méjèèjì ni èwo wọ́n lọ yẹ ká gbé àwòlàwí yà fún èwo lọ yẹ ká máa dààmú lẹ́lẹ́rí. sọmọ páwọn tí wọ́n sọ eléyìí pé a nídìí sẹ̀ríà a nídìí kìláfà a nídìí ìjọba wa mùsùlùmí tí wọ́n sì gbogbo lọ síbẹ̀ sọmọ kí wọ́n rọrọ̀ sọ pẹ̀lú tí wọ́n ń wá yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá wo nù làákàyè rẹ̀ wọ́n rọrọ̀ sọ nínú làákàyè tèmi náà wọ́n rọrọ̀ sọ òdodo sì ni tí wọ́n sọ wọ́n ní ẹ má mọtí mọ́ wọ́n sì kọtí lẹ̀ ẹ má jalè mọ́ àwọn olè ó sì dìgé ni wọ́n dì kú àbí òdodo ni àmọ́ tó bá jẹ́ pé agbárí la fẹ́ fi yẹ̀ wò agbárí la fẹ́ fi yẹ̀ wò tá a lo sẹ̀ríà á lọ wọlé àmọ́ gbogbo nǹkan gbogbo nǹkan pátápátá agbọ́dọ̀ máa para síbi kínní síbi sẹ̀ríà àwa tá a bá pera wa lẹ́lẹ́sìn lábùdà á yẹ kó nà nàkìlò ìdáná àwòlá mìíràn àkàlẹ̀ ntí máa ń wa ju kínní lọ ju lóòótọ́ ọlọ́run fẹ́ ká lo sẹ̀ríà lóòótọ́ àmọ́ àwọn tẹ́ ẹ fẹ́ lo sẹ̀ríà lé lérí ìjẹ́ wọn mọ sẹ̀ríà wọn pàtàkì rẹ̀ ẹ dáhùn náà tí wọ́n mọ sẹ̀ríà ní ẹ kú ọtí ńlẹ̀ ma bá ẹ kú ọtí ńlẹ̀ ọtí tí wọ́n dẹ̀ tán sí nínú yàrá bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ tí wọ́n bá tilé aṣẹ́wó pa tí wọ́n ti pa àwọn èèyàn sọ ọ́fíìsì wọn di ilé aṣẹ́wó síbí kọ́ọ̀lù ni torí wọn gbọ́ láti máa sọ pé níta máa pariwo rẹ̀ òun ni tọ̀ṣẹ́ yìí. ìsọlọ́run lẹ́yọ̀ kan ṣoṣo nínú ìjọsìn eléyìí náà máa wá bẹ lábẹ́ rẹ̀ nítorí pé táwọn ẹgbẹ́ ká ṣe ìjọlọ́run kan dájú pé alihakimi yàrá ìṣègìní ń abẹ́ rẹ̀. níjọba bá ti gbọ́ lọ́wọ́ rẹ pé ọ yẹ kọ́ ọmọ ọlọ́run láti fi ṣèdájọ́ ẹ̀sìn àwọn èyí àwọn ìjọ kan ti wá wà lónìí alùsùn náà lára wọn náà hún mi jìnlẹ̀ dáàtì náà yàtàkàlámù nàbí alẹ́sìnàtì náà àwọn náà àwọn wa ni wọ́n gbé wọ̀ ara wa ni wọ́n èèyàn bíi tiwa ni wọ́n wòye sálìjẹ̀nu wọ́n ní irun gbọ̀n kọ́dà sòkòtò ẹ̀ lóbi òtó lẹ́nu wọn. wọ́n máa dẹ́ gbogbo ẹnu fún ọ. wọ́n ní ẹ̀mọ̀ pé tí sẹ́ríà bá ti bá ti ń lo sẹ́ríà nísìnyí tí kìlábà bá ti dé kò sí nǹkan kan tí ó kù mọ́ wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn tá a fi sọ̀rọ̀ làwọn náà mọ̀ fi sọ̀rọ̀ àwọn náà wọ́n máa kóòtù láti inú koran wọ́n máa kóòtù láti kíni kọ́dà ṣe ìdìháwò pé súnà gẹ́gẹ́ ní ọ̀nà bẹ́ẹ̀. àmọ́ bó ló sì mọ̀ pé wọn ò sí lórí ìlànà mo ló ti mọ̀ látara yẹni alhakimi ìyá mọ́ni àjùwọ̀n yìí. يصرخون بهذه النقطة النقطة على المنابر wọ́n máa pariwo ń tà sọ yìí wọ́n máa pariwo lérí mímbà وفي مجالات الدعوية، dàwíyà ní gbogbo àyè tó ti ń ṣe dáwà wọ́fí sọ́fì tọ́ba dérí ìwé ìròyìn wọ́n máa pariwo rẹ̀ mbẹ́. àwọn ni wọ́n máa sọ fún wa pé níjọ́ tí kìláfà ìsìláàmù ti wó nìkan ti dàrú tí ìjọba mùsùlùmí tó ti wó ní tọ́kì ní 1924 ní nǹkan ti dàrú dáwọ́lá tó ìsìláàmù nígbàtí atatúrúkì mbẹ́mbẹ́ wọ́n ní ìjọ tó ti wó yìí ní nǹkan ti dàrú ní islam ti lójútùú má kìláfà tó ṣe pé kìláfà tó usman yíyà yìí ọ̀là sì fún sísọ lẹ́yìn ẹnẹ yẹs e àwọn dé wọn kan ṣe kí ni wọn dà wọ àtijọ́ náà ní ọ̀rọ̀ islam ti tù má bẹ́ẹ̀ ni a ní ìdí kìláfà àmọ́ ẹ̀yin kọ́lẹ̀ béèrè nǹkan tọ́lọ́wọ́n ọba tí o ti ṣetán láti fún yín ntọ́lọ̀ ní ẹsẹ̀ gàgà láti kéde òun lẹ́yìn kọ́kọ́ sí i tẹ́ bá wá sí ẹ wàá fi nǹkan mi tẹ̀lé ẹ̀gbọ́ bẹ́ẹ̀ bá wá sí ẹ wàá fi nǹkan mi tẹ̀lé ọlọ́run pé ó yẹ ká ní pé ntí agbára máa ṣe. ntí agbara ma ṣe kùránì ò lè bẹ́ẹ̀ ni àgbẹ̀kọ́ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni agbara ma wákàtí kan ẹ yẹn tu lára ẹ̀rí àwọn èèyàn ní àwọn tí wọn sọ fún pé kama máa lò ta fún ọ tó máa sẹ́ẹ̀lì rẹ̀ fún ọ wọn náà ṣe kí ni ó ti gbé e jẹ ọ ń yá bàrà kó o lè rí mọ́náhàjì sálábí màá sọ àwọn àjọ tí wọ́n gbé lọ́wọ́ lásìkò yìí fún ẹ tọkẹ́lómi náà nínú àwọn àjọ yẹn lọ́wọ́ àmọ́dára kò mọ́ sàlàfíà ọ̀ ní mà bẹ́ẹ̀ ni ma. wọn á fi sẹ̀rí pé tí kùránì máa ṣe lọ́dún mẹ́wàá o ti yé tí kùránì ò lè ṣe lọ́dún mẹ́wàá agbára ó ṣe kí ni láàrin ọdún kan ìwọ náà wo ntí president buhari raara se nínú nàìjíríà láàrin ìgbà tó wọlé tí o ti pọnú méjì agbára tó bá tún pé agbára sọ pé yóò ló lọ ẹ gbọdọ ọjà wọlé ẹ gbọ́dọ̀ ṣe báyìí wọn ò lè ṣe wọn ò lè ṣe kíni wọn ò lè ṣe tó bá jẹ́ gbàtí buhari mẹ́mẹ́jọ kìíní àná tó bá tọ̀ síta nígbà tó bí wọn lógun tó bá bí ọdá akọ́nà dé síta kọ́ máa tọ̀ wọ́n ṣe kíni wọ́n gbé ọ tó bá gbé nínú kùránì ló ti gbọ́ nínú àdéṣì ló ti gbọ́ nípa pé ẹ má tọ̀ ní ta gbangba ẹbú ọ̀ra yín mélòó yín lòlò láti jọ yìí tàbí ọ̀sẹ̀ lè àmọ́jọ́ náà lọ́wọ́ wọ́n ti kéré wọ́n tẹ̀ nítorí agbára torí pé ìyá yọ gbẹ̀yìn rẹ̀ à ń gbọ́ yí báyìí torí ìtumọ̀ rẹ̀ ni pé etí kọ̀ọ̀rọ̀ á ní òyìnbó láàrin àwọn èèyàn ládùn mẹ́wàá agbára ọ̀sẹ̀ kìíní yọ ìyẹnjú ẹ láàrin wákàtí kan ìtí wà sí ó lè yọjú lọ́dún mẹ́wàá agbọ́dọ̀ yẹjú ẹ̀ láàrin wákàtí kan wọ́n lò lé lọ ní ẹ̀rí láti sọ fún wa pé a níbi ìjọba sẹ́yìn ni wọ́n fi máa polongo ni wọ́n fi máa ríru wọn tó máa polongo pé ẹ lọ ẹja dìbò ẹ gbọ́ ẹja dìbò gbogbo olú wọn olú wọn mọ sọ̀rọ̀ ìtọ́jọmọ́ ìgbò tí ń lọ nǹkan tọ́jọmọ́ ọ̀rọ̀ democracy ti ń lọ nínú ìlú wa àwọn mi ò ní sọ̀rọ̀ democracy o nǹkan mi làwọn ti kíni wọ́n máa sọ ìyẹn náà ló ṣẹlẹ̀ sáwọn kọ̀wárì tó dáwọn náà ń béèrè pé kíni ìnìlẹ̀ ọkọ̀ ìlànà tọ̀ gbogbo àwọn tí wọ́n wá wà nínú ọkọ̀ kọ̀wárì yìí náà ọmọ ya kọ̀wárì yìí làwọn náà torí pé ìròyìn wọn ni wọ́n ti kí ni ni wọ́n ń lò síbẹ̀ lọ yẹ kórí kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. a ní ìlú kìlá fà lóòótọ́ ọlọ́run ti sàdé òkú wa pé òun wọ́n padà fi wá lára balẹ̀ òun ó fi wá jọba lérí ilẹ̀ yìí pẹ̀lú mọ́jà pẹ̀lú kẹ́ẹ̀dó déédéé kùránì ló kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ló ń wo sí kí ni òun ó fi wá lára balẹ̀ lérí ilẹ̀ yìí pẹ̀lú mọ́jà pé kí ni ẹ̀dọ̀ dédé tẹ́ ẹ̀ bá dọ́ dédé kọ́ ẹ̀ torí ẹ ẹni tí ọ̀gbá fi dà yìí ti ń sẹ́bọ ti ń lo óńdè ti ń sògùn tajà ti ń lò fúnpá ẹ̀dá kan tó fi lókun sí ìsìlámù sọlọ ń lè ṣe kí ni ó lè fi ó lè gbéjọba lé lọ́wọ́ ní orílẹ̀ yìí la alùpùpù kàlùlà àwọn èèyàn wá pọ̀ nínú àwọn jama tí wọ́n ń pèsè àwọn nǹkan yìí àwọn individual náà wà tọba rí sáláfì kan tí wọ́n mẹ́mọ̀ kọ́rọ̀ rẹ̀ kílẹ̀ sí ọ ní sáláfì tọba kó sínú pé tí pèpè sí nísìn pé kásà máa ṣèjọba ni ká máa ọ̀rọ̀ jọba ni wọ́n ní pé tọba rí sáláfì tí máa ṣerú ẹ̀ mọ̀ kó wọn náà ti já fún wọn jẹ ní tí ń yá wàrà díẹ̀ díẹ̀ ẹ̀ gbọ́ ń yá wàrà díẹ̀ díẹ̀ tí ń polówó rẹ̀ ní gbogbo gbà ó yàtọ̀ sí gbọ́dọ̀ ara sọ ó wò ní kan ó sì fi sọ bí irú àwọn àfẹ́sì náà ti sọ bí sheikh alibani rahim ọlọ bó ti sọ fún àwọn àwọn alijabatul islamiyya ìkànnì àwọn ẹgbẹ́ tọ́jẹ́gbẹ́ ti islam sálàfin nìyí o wọ́n padà sọ fún wọn ní ìlú tiwọn ọlábẹ́ kuwait abika lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mùnàkọ̀ṣáàtì àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tàlíláàdì àwọn mùbàrìnláàdì tí wọ́n mú wá fún ṣe. bó tẹ̀lé pé ṣe ìpadà sàrà ọjọ́ nínú ọ̀rọ̀ mi. àwọn ènìyàn mọ̀ wá pariwo wọ́n ní ẹ ń pè ní amọ̀lọ́bẹ̀ nísìnyí ó bá wọn sí ń bẹ̀ ó sí ń bẹ̀ ó ní wọ́n pin kéré ó sí ń bẹ̀ wọ́n ní kíni wọ́n pin kéré. oníwọ̀n òpin dá tó bá fẹ́ kí wọ́n pin dá ọ̀sẹ̀ kínní ọwọ́ abẹ́ ni nínú orí tó máa mú wá ọ tó wọn máa gbà ìmí sọ fún ọ pé síbàdí wọn ṣe ìbò ní àǹfààní àwọn mùsùlùmí ti wá bó o wọn ò sí ní wa láwọn wa wọn ò lè tí tó bá omi tó mu ni kò ní sọkọjá ẹnu rẹ wọ́n ti gbàgbé àdéṣe abúlé ọmọ abáàsì ni pé lọ mọ̀ pé má asọ́bàkà lámúyákún lè yọ tìka wà má àtọ́àkà lámúyákún lè yọ síbìkà ó gbàgbé rẹ ni. àbí àti gbàgbé àdéṣe yẹn ni àgbàgbé ẹ. eléyìí clear nínú àwọn tí wọ́n máa wá sí lágbàáyé tẹ́lómi náà ibẹ̀ náà lọ wà nínú wọn ni jama atúlẹ̀ ìkọ́wá ni mùsùlùmù worldwide ni wọ́n wọ́n sì ń bẹ́ẹ̀ lu wa yìí náà wọ́n ti kíni wọ́n pọ̀ bí ajé tí wọ́n jẹ́ àwọn ọmọ wọn àwọn ẹ̀tútù wọn àwọn kan boró wọn boró yẹn ni pé àwọn jamaatu lè kọ́ muslimun wọn boró wọn boró débi pé ẹ ní ma oríṣiríṣi àwa àwọ̀ ni wọ́n máa ń gbé wọ̀ munafiki wọn ní agbá wọ́n lè wà láàrin wa àyíkọ́ tí wọ́n máa wá lè kéwò tí ó sì máa wá kéwò yóò sì máa lọ gbé síkìrìtì wa fún wọn fún wọn làwọn ìkànnà àbáfin máa ń pè wọn ní àlè ìkọwárìlì wọ́n yẹ ṣe ìkọ́ alùmùsùlùmù ìkọ́ alùgẹ́ni alùmùsùlùmù bí baba sheikh alama mokbel bunaladi alwadi ìgbésẹ pé wọn nù. àwọn èèyàn lọ́mọ nílùú wa yìí dáadáa wọ́n lọ́mọ tó kọjí dà kọ́ ya tají ń lọ́mọ tó tafátà ni pọ̀tọ̀fọ́tọ́ọ̀lì tó ọ̀bá tají tó ṣàkíyèsí kọ́ tají wọ́n gbẹ́ nílùú ìdára oríṣiríṣi òkò ọ̀dọ́ kan jẹ́ oríṣiríṣi àwọn ọ̀nà gbọ́ àwọn kan náà sì ń bẹ tí wọn ò ṣe kí ni tí wọn ò darapọ̀ mọ́ wọn àmọ́ ìròyìn wọn náà ṣe kí ni torí pé tíra àwọn ni wọ́n ń kà tíra àwọn ni wọ́n ń kà àwọn tá à ń sọ fún ọ yìí àwọn náà máa sọ fún wa nípa nísẹ̀lẹ̀ láwọn mùsùlùmí lágbàáyé wọ́n máa sọ nísẹ̀lẹ̀ láwọn náà mùsùlùmí lágbàáyé àwọn ti pa mùsùlùmí báyìí ní kíní báyìí kashmir wọ́n ti ti báyìí fún wọn ti kíní kan àwọn ìyá wa ní kíní wọ́n ti mùsùlùmí ní kí wọ́n pọ́n mọ́ ìyá wa ní agbọ́dọ̀ rí sí i àwọn ìlẹ́gìn ọgbọ̀dọ̀ dùn wá lẹ́mìí àmì ìwò ni tàtẹ́fẹ́ máa sọ fún wa lójoojúmọ́ táàrí iṣẹ́ ìtàn yẹn ẹ̀ sí ló bẹ̀ láti jọ ìjẹkúra yín lọ. ẹ kàn fẹ́ máa ẹfẹ̀ kan fẹ́ máa ṣe ìsára yẹn anáhùwà sínú ọkàn wa ẹ fẹ́ máa fún wa ní ìgbénú ẹ fẹ́ máa fún wa ní àmásà àlàáfífà lásán sínú ẹ̀mí kọ̀gọ́ ẹ̀fọ́ jẹ́ bẹ́ẹ̀. ẹ kẹ́ ẹ ti lọ sọ́hùn káti rí yín wọ́n ní wọ́n pọ̀ ẹlẹ́rìí yín sọ́hùn ó ka àwọn ọmọ ìyá rẹ̀ fún gan ni. nínú wọn lò yìí jẹ̀mọ́ wọn ló kọ̀ọ̀kan tó ń kúra wọn tó ń fi lórí lọ́jú báyìí alimajilisul islami kí mo kẹ́ sọ́ọ̀mù àwọn ọmọ alimajilisul islami bẹ́ẹ̀ mi ò sì kọ́ wọlé nù kò ní dárúkọ tó ọmọ yóò kàn ní àwa alimẹ́rì jésù lè wọ́n ìsìlámì ni wá wọ́n lọ́kàn rò pé a wọ́n jésù ìsìlámì ẹgbẹ́ yìí máa da orúkọ yìí fáìn gan o onígbàgbọ́ ti pọ́ rọ́gà ẹ́ kí ni tuma jésù ìsìlámì wọ́n náà wọ́n fi lárọ́ àtú kí ni tuma rẹ̀ jókòó ìsìlámì àwọn mùsùlùmí ńlá kóra wájú àwùjọ ìsìlámì ọtí yẹ àwọn ni the muslim congress the muslim àwọn ẹ̀kọ́ muslim ni wọn ó ti yẹ so àwọn tmc àwọn ẹ̀kọ́ àdáǹsọ yìí wọ́n lè rán èèyàn ó ti yẹ ọdún mẹ́wàá yóò máa bẹ́ẹ̀ bìkan yóò máa bá wọn sí papọ̀ yóò sì máa lọ jíṣẹ́ nílé ẹ̀sìn ìpara yìí ni nàwọn tó bẹ láàyè mi ń sáàlì mi ń sáàlì. نعوذ بالله من كل منافق ونفاقه المنافق تاwọn yìí múlá sọ munafik mi nà ń bẹ ó ti yẹ munafik ti kọ́ munafik mi nà ń bẹ tí wọ́n lè munafik tí wọ́n fẹ́ da àwùjọ kiri kọ́lọ́ sọ àdúgbò yìí. lára wọn lára wọn kàdọ́ múlùmí mùsùlùmí kí mo pé irú àwọn tmc àwọn pọ̀ lẹ́kọ̀ọ́ yìí wọ́n ń bẹ káàkiri wọ́n ń bẹ ní kwara wọ́n ń bẹ ní ìbàdàn wọ́n ń bẹ ní wọ́n ń bẹ lọ́sọ̀gbó wọ́n ń bẹ ní àbújá wọ́n ń bẹ káàkiri bẹ́ẹ̀ sì ibi èkó yìí náà kàn jẹ́ kínní láti bẹ̀rẹ̀ ìwọ́tọ̀ ọ̀dẹ lọ skul wọ́n lè ti kọ́ ọ́rọ́gà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó wà ní èkó yìí ní lagos state yìí àwọn náà ti kínní àwọn ni wọ́n ń kọ̀ǹtúrò rẹ̀ tají o àwọn ni wọ́n ń kọ̀ǹtró rẹ̀ má sún o. àwọn kan nu wọ́n tún láwọn mss mi náà káàkiri lómi o tẹ́lifá àwọn náà kọ̀ǹtró àwọn mùsùlùmí kí mo mùsùlùmí kí ni túmọ̀ rẹ̀. kíkórapọ̀ àwọn mùsùlùmí wọ́n ti fi yíwọn náà tọ́ jẹ lọ àwọn èyíwọn wọ́n kalẹ̀ sí ìlú ìbàdàn wọ́n ti kíni àwọn èyíwọn wọ́n kalẹ̀ sí ìlú ìbàdàn wọ́n sì gbajúmọ̀ ẹ̀ gan wọ́n wá ń bẹ lẹ́kọ̀ọ́ yìí wọ́n ń bẹ ní kwara ó ti yẹ wọ́n ń bẹ lóṣogbo wọ́n ń bẹ ní wo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ wo ni wọ́n kalẹ̀ sí jù àwọn tó wá pọnú àwọn yẹn àwọn tó pọnú àwọn yẹn àwọn jàmì ìyóòn kí mo pé sọ̀rọ̀dẹ̀ ìyóòn àwọn tí wọ́n jáde jámíà láti sáwọ́dí ni wọ́n pọnú wọn. ulama ohun. والمؤسسون لهذه الجماعة هم من الذين تخرجوا في جامعات السعودية في جامعات السعودية àwọn tó dáa lẹ́nu àwọn tó jáde ní jamiu saudi torí pé ní saudi lónìí ọgbọ̀rọ̀jọ lára mọ̀nàfíkì wọn lẹ́nu lára mụ na nù hùn hmm, alhamdulilayi ló ti rí wọn wọn sọ fún wọn lè rán yẹn wọ ara wọn si ni ọlọ́wọ́n ní yára rí wọn nígbà yìí àwọn lè wá o ara wọn ni nípa wọn fẹẹ dàn kan ló dásùn ẹ bá tó báyìí wọn ni náà ni ó lè ti ní orí yẹn láti lé wa yóò sì lo ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà mẹ́wàá bíbà yìí wọ́n fẹ́ fi da bíbà yìí rún ni o wọ́n fẹ́ fi da àyíká rún ni o ó lè má jẹ́ ibà ọlọ́mọ jẹ́ wọ́n rí tiwa dàrú o wọ́n ti fi kíní yẹn ba gbogbo jáde àṣà òdi jẹ́ mùnàfíkì o wọ́n tàkà tààrà wọ́n ti kíni wọ́n tàkà tààrà wọ́n sàpamọ́ wọ́n gbọ́ wọ́n sì bí ẹni pé sàlàfí sàlàfí yàrá wọn wọ́n sì bẹ́ẹ̀ gbé sàràfíà làwọn wọ́n fi wárí gbogbo àwọn jàmíà àtúnyẹ̀wò wọ́n mọ̀ wọ́n ṣẹ́ lábẹ́ jàmíà tí wọ́n pẹ́ fún tó rí wọ̀ ní jàmíà ti sìlàmíà wọ́n dẹ̀ ti wọ̀ bẹ̀ náà ẹ̀ ní mọ̀ wọ́n kàn jáde lẹ́ẹ̀kan náà wọ́n wá ń kọ́ àwọn ọmọ lábẹ́ tó dẹ̀ gbé ọmọ tó bá lọ láti nàìjíríà ìsinmi kan ṣe yàtọ̀ díẹ̀ tí ọlọ́run ti ní kí ọ̀rọ̀ ti dé káwọn sàràfíà ó ti dé nàìjíríà èyí tó bá lọ sọ́hùn ó ṣe máa pa àwọn yẹn nǹkan tó bá lọ sí yàrá jamiu abayi láti nàìjíríà ọwọ́ wọn ni ó dé sí wọn wọ ẹkọ wọn wọn mọ sí àbá gbogbo tí ò ní ìdùnnú wọn fún un yàtọ̀ sówó tí jamiu fún wọn tó lówó dáhùn wọn fún wọn wọn mọ pé wọn torí ẹ ló fi jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń produce ẹ àwọn àfọ òun wà ní mọ̀ àwọn àfọ òun ò ní sèkéni wọn ò mọ̀ nígbà tó tó dàrú tán tí wọ́n tó gbéra ọ̀ràn lókè ìmí òfin àmàdì sí o tí wọn ọmọ ibi tó fi sí o tó tó fi ra wọn hàn lókè ìgbà yẹn làwọn bá ti rí pé nǹkan ti sẹlẹ̀ ìgbà wọn dáṣẹ jámẹsì làmì yà lẹ àwọn tí wọn pilẹ rẹ wọn nìkan lọlọrun tètè ni ó mérí bọ gbogbo jámẹ àtọwọ sáwọdì gàgà àà jámẹ àtẹlẹ mẹtẹsí wọn ni jámẹ ìmáàmì ni ẹẹ kẹtọ ni ẹlẹ́mìlẹ́tì àwọn jàmíà jàmíà tó kọ̀ síìmù ni oríṣiríṣi àwọn jàmíà tó wà ní sáúdì yẹn gbogbo ẹ̀ náà ti wọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ní sùà non control bẹ̀ jàmíà islamiyà nìkan àmóhun náà ní wọ́n ti wọ bẹ̀ wọ́n sì kàn bẹ̀ ní sèjìdá báwọn ti gbẹ́ nìkan darí sáúdì ní sèwọ́n ní sáúdì ló ti di jàmíà islamiyà ló ti parí ọ̀wọ́n asáré lábẹ́ rẹ̀ ó ti kó fáírọ́ọ̀sì dínà tó ní mọ̀ wàá kó lójú méjèèjì tó fi jẹ́ pé àwọn ọ̀gọ́rọ̀ ọmọ nàìjíríà ti ń bẹ lọ́wọ́ tó jẹ́ ọmọ yorùbá nìsín ìdá mẹ́ta wọn ìdá méjì ọmọ ẹlẹgbẹ́ ni wọn ìdá kan ní kíni sàlàbíà ìtìlẹ̀ ìjà fún àwọn sàlàbíà tó máa ń bẹ̀rẹ̀ ní sọ́sọ́kì ó ní agbá zari kala takitaru bima iltahakọ bijami ati alislamiya wa isa anta turidu anta lifesi kọbiha fakun ala hazari sọrọ yẹn gan tó wá fẹ́ wọ òun tí ó wẹ̀ kọ́ mẹ́ ìgbà wọn lẹ́jọ́ láti ìsìlámì alẹ́ àwọn sheikh alabani sheikh mubal ali sheikh sheikh ibrahim àwọn tó dálẹ̀ nìyẹn aminu shinkei àwọn tó dálẹ̀ nìyẹn tí wọ́n kọ́ wà bẹ́ẹ̀ àwọn yẹn sàràfíà ni wọ́n àbá torí pé àwọn tó fẹ́ da àwọn tó wà lágbàáyé náà torí ẹ̀ dálẹ̀ ipe kí wọ́n máa wá sí oríire wọ́n lọ sàn án àbá sàràfíà jọ ni ó sì ní agbára gan nínú àwọn first student níbẹ̀ làwọn bí àwọn sheikh rọ̀bí alimadikali nínú àwọn fọ́sẹ̀t níbẹ̀ ni wọ́n á pọ̀ lọ bẹ́ẹ̀ irú àwọn sheikh mugbil tí wọ́n wà ní yamani àwọn pẹ́ káwọn tó wọ̀ bẹ́ẹ̀ òtún náà àwọn àwáyìn làwọn bí àwọn sheikh rọ̀bí yẹn wà sheikh rọ̀bí yẹn sì ó ti wà níbi something years wọ́n á níbi something years báyìí nínú àwọn àgbà sàlàfíà ni wọ́n àwọn náà jẹ́ wọ́n jẹ́ rọ̀yìsù kan níbẹ̀ nígbà tí wọ́n padà di pé wọ́n dàbà wọ́n jẹ́ rọ̀yìsù mbẹ̀ so ìgbà tí wọ́n rí pàwọn ẹlẹ́gbẹ́ wọ bẹ̀ tí wọ́n ti wọ bẹ̀ wọ́n jẹ́ rọ̀yìsù wọ́n ti kó mbẹ̀ nígbà wọ́n ayé atẹ́gbọ́ fún àwọn ẹlẹ́gbẹ́ ti wọ bẹ̀ wọ́n padà síbẹ̀ pé ẹ bọ́ da bíbà irú wọ́n padà síbẹ̀ àwọn àbá múnábìkì wọn ní agbá wọn ò rí nǹkan kan sí mbẹ̀ o wọ́n ti wọ bẹ̀ náà wọ́n padà jáde náà nítorí pé àwọn tẹ ẹ kàn wọbẹ ní ẹrẹ àwọn àkàtúnṣe ni ọgọrọ àwọn yẹn náà ṣe kínní tẹlẹ tó jòkó tiẹ náà tó wọn náà ń pè lẹ ni kéṣe kínní kéṣe sálábì gidi torí ẹ àwọn tàdọ́mùnù bẹ̀rẹ̀ láti lọ àwọn náà ṣe kínní àwọn jami àyẹn lọ́pọ̀ jù nù wọn àwọn sì láàfà ọ̀rọ̀ àwọn tmc àwọn láàfà àwọn oníwèé ní kọ̀ntró yìí wọn àwọn oníwèé ní ṣe kínní àwọn láàfà àfà àwọn wọn àwọn oníwèé àwọn ní ń darí ìtìyẹn àmọ́ àwọn tàdọ́múnù àwọn oníkéwu gbáà gbáà àwọn ní ń darí ẹ̀ àwọn abájọ máa pe kẹ́ẹ̀kọ́ táwọn oníṣẹ́ kéwu darí kọ àwọn ni wọ́n ní ọwọ́ pọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kó wá fún yín lérí kíníkẹ́ ń gbọ́ wọn ti máa wọ́n jẹ́ kí n là á fún wa bí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n náà sọ̀sùn wọn wọn. ó tún wà nù wọn àwọn ìtàn ọmọ ẹni wo yìí tún jẹ àwọn tààwọnù ó ti yé olórí wọn ni dawud ọ̀rọ̀ àwọn náà nù nínú àwọn ìparun sí náà tí wọ́n hàn lágbàáyé tí ni mò ń sọ yẹn o àwọn kan bẹ tí wọ́n hàn àwọn eléyìí lẹ́nu dókè àwọn yìí àwọn tí wọ́n ni wọ́n mọ̀ wọn lágbàáyé pé kí wàá nì wọn àwọn kan bẹ àwọn làwọn english dùdú àkàtà pé ara wọn ni wọn. tọ àwọn ẹgbẹ́ kan nù tí wọ́n bẹ lábẹ́ ẹ̀kọ́ àná mùsùlùmí wọn. tọ àtúnláwọn ẹgbẹ́ mi lágbàáyé bíi alijamaatul islamiyya tí abulhala alimodudi tọ́ dálẹ̀ ẹjọ́ àgbáyé ni wọ́n òwúrọ̀ àwọn eléyìí náà wọ́n máa pariwo kìláfà a àwọn hisbu taari tí abdulrahman abdulkhalik tọ́jẹ́ kan nínú àwọn adarí wọn òun náà jáde jamiu islamiyah kọ́dà onísùnà gidi tẹ́lẹ̀ ọ̀padà di ìdàkúdà ni torí nínú àwọn bí àwọn méjì àwọn ṣèkèrò bí ni. mo yẹn kọ́kọ́ lòdì mọ́lẹ̀ torí olè máa rítìrà yẹn káwọn kan máa gbé kí wọn abdulrahman kí mo pé abdulkhali ó láwọn tí ra àkàtọ́ sí nígbà àkàtọ́ da báyìí ìgbà tó ti yá báyìí tó ti ẹgbẹ́ àwọn àwọn ẹgbẹ́ àwọn àwọn jẹ́bọ̀tò islamiyà ní misra wọ́n bẹ́ẹ̀ nínú àwọn ẹgbẹ́ tí wọ́n nírò rí yìí náà ni nírò rí burúkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ṣáàlá wọ́n dàbí wọ́n ní àsìkò ọ̀nà ti tó so a lọ kírun a wà sọ̀rọ̀ díẹ̀ so a fi àwọn pọ́ìntì kan fi ń tà sọ yìí a fi rinlẹ̀ so a close subhanakallah muhammed ashadu allah ilaha illa anta asalaam nípa pé alhakimiya àti alolohiya èwo lọ́yẹ ká fún ní àwòláwíyà èwo lọ́yẹ ká fún ní àwòláwíyà àtijọ́ yẹ wá pé ó dájú pé níta gbọ́dọ̀ máa pèpè lọ síbẹ̀. Si òun náà ní nípa kínní alùpùlùhìyà àtàwùhì kásì pèpè lọ síbi tàwùhìdù sífàtì wàlẹ̀ àsìmá gbọdọ̀ pé àmọ́ àwọn tí wọ́n ń pariwo àkìníyà lónìí ipa nídìí kìláfà tó bá ti gbọ́ bá ti ní adé kìláfà ní tí sọ náà ní kíni àkìníyà torí pé kò sọ́nà tá a fẹ́ fi tá a fẹ́ fi practicalize sẹ̀ríà dùbúkà ní olórí lọ lẹ́yìn tí àwa náà gbádànù a máa sọ fún wa pé òun kọ́ là kọ́kọ́ òun kọ́ là kọ́kọ́ torí ẹ̀ láfi rí i pé ìwà tí àwọn aráàlú maka tí wọ́n sọ fún anabi sọ̀rọ̀ láàlú wọ̀sálà pé owó rè adẹ̀fẹ́ kọ́ sọba léwa lérí anabi dáhùn lóhùn ẹ dáhùn sáà anabi dáhùn anabi ọ̀ dáhùn ìtumọ̀ yẹn ni pé tó bá jẹ́ pàgbára la ọkọ́ ní ni tí èsì pé ká ọkọ́ mẹ́sìn la ọkọ́ ní ìdí ó ṣe kí ni yọ dáhùn bẹ́ẹ̀ ni làwọn ànábì ọlọ́run tó ti síwájú tó bá jẹ́ pé agbára náà ọkọ́ kálágbára náà ọkọ́ ńlé ni agbára yẹn náà ọkọ́ máa sáré rẹ̀ àmọ́ dáhùn ọkọ́ ńlé ni pé wọ́n ń pa àwọn èèyàn síbi tọ́lọ́run ọba àti wá sọ. So, pé àwọn tí wọ́n ní pèpè yìí àwọn tí wọ́n ní ìròrí yìí wọ́n pọ̀ gan lágbàáyé oríṣiríṣi ojú òun ni wọ́n máa gbé yọ oríṣiríṣi èrò òun ni wọ́n máa gbé yọ oríṣiríṣi ọ̀nà a dẹ̀ sọ fún wa pé ẹnìkan ṣoṣo òun náà lè máa kọ́mọ́ wa nú àwọn ẹgbẹ́ yìí kó náà sì máa pè lọ síbẹ̀ torí ìròrí àgbọ̀dọ̀ gbà á eléyìí ò dẹ̀ túmọ̀ gẹ́gẹ́ bá a ti sọ síwájú pé àwa tá a pera wa ní jẹ̀mọ́ àti sàlàfíà kò túmọ̀ sí pa àfojú kéré tí ń jẹ́ òfin ọlọ́run o àwa gan là ń lọ ojú níjọ́ tí kìláàfà bá sì tásìkò rẹ̀ bá tó àá ṣe kẹ́ni ẹgẹ́ bó jẹ́ pé ànábì náà béèrè kìláàfà jọ́kìnní àná lẹ́yìn ọdún kẹtàlá tó ti bẹ̀rẹ̀ sí ní pèpè lọ́lọ́run tó gbé kíni fún ìlàáfà fún ìtawà náà gbọ́dọ̀ máa ṣẹnu àwa náà fojú kéré ti ń jẹ́ alìkìláàfà a sì fojú kéré ká lo òfin ọlọ́run torí pé bá a ṣe ń gba ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ ni là ń lo òfin ọlọ́run wàlá ara wa èyí tó ti pa lè lo ìjọba ò lè kọ́ ló bá wa lò. a dẹ̀ ń fi rinlẹ̀ pé eléyìí là kọ́kọ́ àbí kí èèyàn gbà pé irun ni orígun tó lágbára sí kejì nínú òpó islam sótúmọ̀ sí pé àfojúkéré ọ̀rọ̀ àwẹ̀ sótúmọ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé agbá àwẹ̀ dànù torí ẹ̀ àwa tá a ní pé ká pèpè lọ síbi ìsọlọ́run lọ́kàn ṣoṣo nínú ìjọsìn kò túmọ̀ sí pé àfojú gbáà àlàkìmíyà tí wọ́n ń pariwo káàkiri bó tẹ̀lé pàwọn afá tó fọ́ọ̀tì túmọ̀ àkìmíyà yẹn gan pé túmọ̀ yẹn gan òkun tó kò sí kíni òkun tó torí ìdí ẹlẹ́yìn gbogbo àwọn jàmáà ti ń bẹ láyé pátápátá tí wọ́n ń pèpè lọ síbi irú nǹkan báyìí tó yẹ pé oríṣiríṣi ojú òun làwọn jàmáà yẹn gbé wá. tí wọ́n fi ń sọ fún wa pé alihukumu bìgẹ́rì má anzalọ́lọ́ kófò wọ́n ní kádájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́n ọba ọ̀sọ̀kalẹ̀ wọ́n ní gẹ́fẹ̀rí ni àwọn nǹkan ò tiẹ̀ wulẹ̀ lọ́bẹ̀ ni àmọ́ wọ́n ń sọ lábẹ́ wọ́n ti níbi tí ti bẹ̀rẹ̀ náà ni pé alihukumu ma o ni ti bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ sì ni kì í ṣe àyàfi tó bá ṣe kínní yẹn ní ti èrò pé ìdájọ́ tó mú wáyàn wẹ́ẹ́ fi rọ́pò ìdájọ́ ọlọ́run ni àbọ̀ lẹ́ àníyàn pé ó tọ́lọ́run ọba lọ òun ló sì lóore fáwọn ọmọ nìyẹn tọ́lọ́run ọba ló tó di lóòótọ́ kílẹ̀ nù ni pé ya máa ń zọlọ́lọ́hu fa òlẹ́ ọ̀nà sọ ipa ẹni tí ọba dájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ kí ni ọjẹ́ àmọ́ abdullahi ọmọ abbas hebron umma albahrul abdullahi ọmọ abbas tọ́jú àfa àwa númọ̀ yìí tọ́jú àgbàǹláìmọ̀ nínú ẹ̀sìn yìí ọ sọ fún wa pé ntọ́lọ́wọ́n bá ó ní tọ́lọ́wọ́n bá ń sọ mọ́ ẹ̀yẹn ni pé ẹni tó bá dájọ́ pẹ̀lú torí ẹlòmíín náà wọn kọ ní rúgà wọn kàn fáyà yẹn hàn ní kuraani ni pé wọn náà kà á tu ọmọ lámìyà kúnbí máa hàn sálọlọ fáwọlẹ àyíká múmúlẹ wọn ni wọn náà kà gbàtí wọn náà sì dá kan wọn náà bá ṣe ó o gèfèrí ni wọ́n ajẹ́ pé gbogbo àwa tá à ń nàìjíríà ajẹ́ kí wọn náà tí wọn kọjọ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kí ni ọ́ ó ní pé ah, ẹ̀rí ló clear yìí náà ẹ̀rí ló clear yìí náà kọ́dà ó dá mi lójú pé àwọn sọ èrí àyìn rò kí sọ bẹ́ẹ̀ wọn ò ni wọn ò sọ bẹ́ẹ̀ àwọn sọ èrí àwọn ni wọn ò sọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n أو بالنصوص الحديث على يعني بالظاهر بالظاهر الهاية أتي على يعني على ما ظهر من الآيات والأحاديث إن طبعا نبي آية قرآني تكلي دارتي باي نعم لو ونين لو تبالي كوزي كيني wọ́n lu dọ́pamọ́ nítorí pé àfa ni wọ́n o kí mo kàn wọ́n àfa àfa àfa bàbá àfa ni wọ́n àfa ńlá òun ni wọn àwọn gan ọ̀sọ̀ yìí hùn torí ẹ̀ ni pé gbólóhùn yìí wọ́n mọ̀ fi sọ fún wa pé a níbi síyáṣà sórí àwọn táwọn yìí wọ́n ti pín sí méjì nísìnyí o àwọn kan wọ́n kàn mọ́ ní kìlábàlà ní èlì àwọn onítọ̀bẹ́gẹ́ fèrè ni wọ́n onítọ̀bẹ́gẹ́ ni àmọ́ wọ́n máa takò àwọn tí ń lo tí wọ́n ń lo tí wọ́n ń lo democracy à ní ká má takò wọn o dandan ká takò wọn o àmọ́ kì í sọ̀nà tiwọn yẹn àdẹ ní ká mọ̀ lòfin ọlọ́run bá dandan ní ká lòfin ọlọ́run bá àmọ́ kì í sọ̀nà táwọn fẹ́ gbé wá yẹn ẹ gbọ́ anabi ń bẹ́ ń lu madina àwọn yẹ̀wò dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ń lo òfin wọn anabi náà ṣe kẹ́ni ń lo òfin rẹ̀ kí ló tó di gbogbo ti mùsùlùmí bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ anabi sì ń ṣe ibi tadaruj torí ẹ̀ kádájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́n ọba tí ó sọ̀ kalẹ̀ fún wa lófin kìí ṣe gèfèrí lókun ìgbà téèyàn bá ti láníyàn pé òfin yẹn ju tọlọ́run lọ àbí èèyàn fẹ́ fi rọ́pò òfin ọlọ́run sọ pé àníyàn lèyìn máa fi ń dájọ́ àbí bàbá rẹ nìkan ti máa mọtí ní ṣe gèfèrí ni ẹni tí wọ́n á mọtí lè jẹ́ gèfèrí àbí lè jẹ́ gèfèrí pẹ̀lú kínní tó bá ṣe ìṣèlálò rẹ̀ gbàtọ́ ọ̀mà níyàn rẹ̀ wáyé ló ṣe pé ń gèfèrí ẹni tí ń mọtí lè jẹ́ gèfèrí ó sì lè mọ́jà gèfèrí pẹ̀lú kíni pẹ̀lú àníyàn rẹ̀ gbàtọ́ òtí mà níyàn rẹ̀ yẹn ò lè pé ń gèfèrí ẹni tí ń dájọ́ pẹ̀lú òfin tí èso tó ọlọ́run bá náà kì í ṣe gèfèrí àfàníyàn rẹ̀ tó bá sọ sí wa àdúrà máa bá ti wá níbi kì í ṣe kíni kì í ṣe gèfèrí kílẹ̀ tó ń wá kí kílẹ̀ ń wá kí. kò ní ìdíkà dààmú wọ́n lọrọ á lọ́rọ̀ abdulhamu abasi yẹn abdulhamu abasi ní ọ̀sọ̀rọ̀ yìí jọ́nà lọ́hùn àwọn sọ̀hábà pọ̀ láyé jọ́nà asọ̀hábà mutawafirun mutawafirun lami yunkiru alẹ́ ahadumini kò sẹ́ni tó ta idan fakoluhu makaburu fakoluhu mujmawu alẹ́ fi ìjìmá ìjìmá kò mẹ́rin àbí òsínbẹ́ ìjìmá kò mẹ́rin. pàṣẹ máa mú ìjùmọ̀ wo ló jù bá wọn lọ torí pé àlẹ́ ìjùmọ̀ wo àlùmọ̀dọ́bẹ̀ ìjùmọ̀ wo sọ́hábà ìjùmọ̀ mọ́tà ìjùmọ̀ wo sọ́hábà wo àlùmọ̀dọ́bẹ̀ kò sẹ́ni tó takò lọ́nà sọ́hábà ajásí pé ní ntọ́sọ yẹn pé gèfèrí tọ́lọ̀ ń gbìmọ̀ yẹn o kó fọ́rọ́ lónà kó fọ́rọ́ mo láwọn ènìyàn ti pín àlàyé yẹn ní bá kí tó tún wọlé báyìí àbí wọ́n pín àwọn kan ni wọ́n kàn máa parọ́ pé ìjọba ìjọba ó ti yé ká lo sẹ̀ríà islam àwọn èèyàn ò ní pé ìjọba ní gèfèrí kọ́dà àwọn èèyàn bá wọn jẹun wọ́n bá wọn mú mi wọ́n sì máa bá wọn ṣe kọ́dà àwọn náà darapọ̀ mọ́ wọn àwọn èèyàn làwọn jẹun mọ́ ta kàlẹ́ kan wọn ó ti yẹ àwọn kan nu àmọ́ àwọn náà rìn lábẹ́ àyà yìí o àwọn kan pè wọ́n gèfèrí ni wọ́n rìn lábẹ́ rẹ̀ tó dáwọn náà fẹ́ ní ìnìhókùmú ìnìlẹ̀hókùmú ìlàlẹ̀lá àwọn náà sì máa ń takpa àwọn ìjọba wọn àrùn wọn ni máa ń ṣe náà máa náà máa ní ọmọ tí ìjọba bá ṣe yẹn kan wọ́n ṣe demonstration tó máa ṣe yẹn tí wọ́n tí wọ́n wọ́de wọ́n protest àbí kí lè máa ń pè é protest àbí wọ́n protest irú wọn ní máa ń ṣe bẹ́ẹ̀ má bá wọn ṣe o tó bá ti ní ìjọba wá sí ẹ̀yà kan pé wá lọ protest wọ́n bá ń bá protest o ara wọn nu o ti mẹ́ńtọ́ dá ìkọ́ àrùn mùsùlùmí náà lẹ̀ sọ ma wọ́n ń pè ní asambanna wọ́n ń pè ní kíni asambanna wọ́n wọn o irú wọn náà ni yusuf kọ̀dọ́wí ẹ̀ máa dáńpé yusuf kọ̀dọ́wí nú àwọn àfa àwọn àfa ẹlẹgbẹ tó ní agbá ògbólógbò ó ti ó ti dàgbà dáadáa nísìnyí ó ti dàgbà dáadáa nísìnyí kọ́lọ́n bá wa jẹ́ kó kó bá wa sàlámà rẹ̀ kọ́lọ́n jẹ́ ó di jàlàfíà kó kú àfa ńlá ni tọkọ tíra gan sọ̀rọ̀mọ́ náà àwọn olórí wọn nu tí wọ́n gbajú tí ó jẹ́ olórí wọn àkọ́kọ́ wọn gan ni asambana. ìjọba tí wọn wá kí náà nù tán fi pa àwọn olórí wọn pọ ọmọdé tìlímísáàdì wọn pọ gan ọdọ àwọn tí ọpọlọpọ wọn náà ti kú nínú wọn náà ni eh, sayid kotob muhammad kotob nínú wọn náà nu ọmọ sayid kotob ọkọ tíra gan nínú wọn náà hawa nínú wọn náà ọmọ hawa wọn náà kọ gan. tó bá ra wọn bá dérí nẹ́ẹ̀tì ó rí àwọn tíra wọn a máa ń tà àwọn tíra wọn gangan gbà kan báyìí. àmọ́ àwọn tí ń bẹ lásìkò yìí tí gbogbo ayé mà tó ní tètè mọ̀ pé wọ́n èso súnà gidi yusuf kọ́dọ̀ọ̀rì. àwọn ẹ̀kọ́ kejì làwọn tó ti pé àwọn tiẹ̀ pé wọ́n ó pe àwọn ìjọba ní gèfèrí irú wọn làwọn boko haram ó ti yẹ jama'atu ali sunna wal jama'a lè dáwà tí wọ́n lè kíta yìí. orúkọ wọn gẹ́gẹ́ nìyẹn gẹ́gẹ́ bẹ lágbàáyé káàkiri nínú wọn ni isis isis ọmọ wọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alikọ́ àyídà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́kọ́sọ wa àwọn èèyàn ní wọ́n mọ̀ pé kébèrè láwọn èèyàn kò lọ sẹ́rí bẹ́ẹ̀ tẹ́lómi bá díwájú rẹ tó ọba sọ́ra wàláì yóò púrúfù fún ọ ó sì tẹ̀lé wọn ọlọ́mọdé asọ́nu wọ́n ní wọ́n fi kó nǹkan wọlé fún ọ àwọn ọmọ nàìjíríà yìí mẹ́nu wọn dáadáa wa kó bẹ́ẹ̀. torí abdullahi ma abbas òun la tẹ̀lé àti àfẹ́yìntì bá òun bẹ̀lẹ́ lọ́rọ̀ torí àwọn sọ́ábọ̀ sí kínni wọ́n ta kó níjọ́tà abdullahi ma abbas tó sọ̀rọ̀ tí ó mú mọ́kìbù tó kù díẹ̀ káàtó gbogbo sọ́ábà ta kó lérí ọ̀rọ̀ muhammadu lásán tó bá ta kó lérí ọ̀rọ̀ muhammadu sí yẹ kó ta kó lérí ọ̀rọ̀ elimiya torí a ní masáyìlò a ní masáyìlò elimiya a sì ní masáyìlò kínni amaliya o tún lọ méjèèjì masáìlì ẹlẹ́mìíyà àwọn masáìlì tọjọ́ mọ́ ọ̀rọ̀ àkéèdà abádọ́dọ̀ àwọn jàbàtà bá ti ní masáìlì ẹlẹ́mìíyà fún ọlọ́mọdé òkó sí o lè mọ́mọ́ tán pé bẹ́ẹ̀ tọ́jọ́ masáìlì ẹlẹ́mìíyà ní kíni àwọn tó bá jọ mọ́rọ̀ àkéèdà masáìlì àmàlẹ́yà ọlọ́jọ́ kíni ọlọ́bàjọ́ mọ́rọ̀ àákírun àáṣe gbogbo ẹ̀ níjọ́ tí abdulhamid abbas kó sí ọ̀rọ̀ ntọ́tẹ̀ ẹ̀jọ́ mọ́rọ̀ muhammadu tá a lè pè mọ̀ sáyẹ́lì àmàlẹ́yà lásán wọ́n sábà takò lórí ọ̀rọ̀ nìkan mọ́tà kí mo ké nìkan mọ́tà tọ́fẹ́ àjàsà rẹ̀ tó rò kó sì ń lọ bẹ́ẹ̀ bánabi ti sọ ànábi dẹ̀ ti kọ́ jẹjọ gun káíbàrù kọ́ àbí nǹkan kọ́lá ànábi kọ́ ni ànábi ti kọ́ kálukú lọ́ta kó ẹ̀dá kùsí yẹ̀ wá sọ eléyìí tọ́jẹ́ pé ọ̀rọ̀ àkídà ni wọn à ní segin ni. torí àwọn táwa wa nù torí ká sọ̀ra wa lára ń tá dè mú tá a fi ni wọ́n jọ ọba ti gbáfa kan torí pé ọ̀rọ̀ síyáṣà náà ní sàn sọ ọ̀rọ̀ kí mo kéé ní sàn pariwo lójoojúmọ́ tètè yá sá fún o ní wọn nù o torí ẹ̀yin ọ̀dọ́ ẹ nídìí àwọn tí ó ta yín jí tí ò ní yẹ ọmọ kankan bí sọ̀rọ̀ àbíyá o wọ́n kọ́ rúgà. ọlọ́run níjà sẹgbẹ́ láyé wa lóyìn bá sẹgbẹ́ gbogbo àwọn tẹ́tẹ́ rí ọ̀yẹ́ ní rí yọ ẹgbẹ́ gan le ju àwọn oníbídíà lọ àwọn ẹlẹ́gbẹ́ wọ́n sẹ́kẹ́ni wọ́n le ju àwọn oníbídíà lọ wọ́n máa kọ́ rúgà lójú méjèèjì ni ọlọ́run bá kọ́mọ́sà sọ wa bẹ́ẹ̀. inshallah ta'ala mo ò gbé ká dó torí àkókò mo sì rò pé n fẹ́ point mo rò pé ó ti yé wa atọkùnrin wa wa ẹ àwọn kan máa pariwo ọ̀rọ̀ pé a nídìí a nídìí ẹ̀ lóòótọ́ àmọ́ ọ̀nà tí wọn lo. la lò tó má fẹ́ bẹ̀rẹ̀ dáwà dáwà irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ dáwà pẹ̀lú kíni àlàákéèdà wọ́n ní bẹ̀rẹ̀ pẹ̀lú kíni gbogbo ẹni tó bá jẹ́ onísúnà tí ọba ti bẹ̀rẹ̀ dáwà pẹ̀lú àkéèdà kìí so onísúnà gidi o kìí so onísúnà gidi o kí la sọ lẹ́ẹ̀kan kí la náà fi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ àkéèdà odidi thirteen years ten years àwọn kọ́kọ́ òfin kankan là á three years ẹlẹ́ẹ̀kejì. ọkàn ara fọ̀rọ̀ ọ̀run là nìkan tó tún fi wá kù láyé ọ̀rọ̀ àkídà ni anábì tó fẹ́ kú oníjọ́ tí ó kú báyìí ó tún ní allahumma látẹ̀jẹ̀ alikọ́bùrì yorùbá kí ni sọ àkídà ó tún sọ bá àwọn mùsùlùmí oríṣiríṣi àwọn torí ẹni pé àkídà lọ pàtàkì bá fẹ́ dáwà. tó yẹ pé àkókò àti ọgbẹ́ ìbẹ̀rẹ̀ dáwà rẹ̀ báyìí kò bẹ̀rẹ̀ lórí àkédà ẹ̀mọ̀ kí pírọ́dẹ́mù ńlá ni. o lè wá ní dárísọ àkédà ní mọ́tíláṣí kan kọ́ yẹ pé dárísọ fíkìú ló ní mọ́tíláṣí mi kò túmọ̀ sí gbogbo mọ́tíláṣí ọba lọ́dún ìbẹ̀rẹ̀ kíni àkédà sọ jẹ́ pé nínú dáwà rẹ̀ tọ́kọ́ máa bẹ̀rẹ̀ òun ní kíni àkédà gbọ́dọ̀ wá mẹ́ kádìyẹn mú àlẹ́ àkédà tó awwalan làwùkánu ya'lamun lára lára lógo àwa alùsùnà nù lára kí mo pé ṣàárò wa ni àkédà làkọ́kọ́ adà ti sọ fún wa ní sèpé ọlọ́run sọ ní kùránì pé gbogbo àwọn ẹbí tó ń wọn wá sáyé kí lóun sọ fún wa àkédà ní ibùdókòlá àwọn bàtí ní owó dáyé ó sọ fáwọn èèyàn pé ẹ bọ̀dọ̀ ọ̀bùdùláhà máàlákùnmínì ìláyé gẹ̀ẹ́rò bàtí sọ́ọ́lì òde oní ọ̀bùdùláhà máàlákùnmínì ìláyé gẹ̀ẹ́rò ìgbà tí lóòtù dé ọ̀bùdùláhà máàlákùnmínì ìláyé gẹ̀ẹ́rò gbogbo ànábẹ́ ọlọ́run ti ṣe kí ni bí kí wàá lẹ́yìn kálẹ̀ ìfẹ́ jọ ọ̀rọ̀ àwọn bàbá kan wọn ni pé kò sí kínní yẹn kan àwọn ìkan tí wọ́n ti darapọ̀ mọ́ dàbí àti tí wọ́n ti ní darapọ̀ mọ́sálàfíà tí wọ́n ti ní àkídà tó wọ́ tó ṣe kínní tó ṣe pé ìsàlàfíà díẹ̀ ẹ̀ àràkíyà díẹ̀ níbẹ̀ lára wọn wọ́n máa sọ fún wa pé kò ní ìdí. ẹnìkan nu ó bẹ̀rẹ̀ dáwà tiẹ̀ nísìn kò sí ó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ dáwà ni o ẹ̀dá kun ẹni tó gbé sáúdí láàrin mo sọ fún kọ́ mọ sàlàbíyà kọ́ gbọ́ yé àwọn ọlọ́bì kankan àtẹ̀gbọ́ sàlàbíyà yìí ẹni tí wọ́n sì júwe sàlàbíyà fún wa nú àwọn tí wọ́n lọ sáwọ́dí yóò segin ni yóò múra tí ó júwe sàlàbíyà fún wa pé gidi ó lè mọ nǹkan o ká má mọ o àánà lè mọ nǹkan náà mọ mọ o torí pé àrọ́pútà ṣe é hàn wọ̀gá àbàtì àǹkà ṣe é hàn àmọ́ ní tá a pé sàlàbíyà pé yóò júwe rẹ̀ fún wa lálálálálálálá láàlàlàlà a juwe fún a tún ra àwọn tó yẹ tó jù wá lọ nínú àwọn tí wọn ò dé sáwọ́dí tí wọ́n tún júwe júwe júwe júwe tó tún rọ́ọ̀bù tiẹ̀ fún. sọmọ pé àwọn tó dá tàdá múnú lẹ kí ni wá sòwòdì yóò ẹ lè lọ sáwọ́dí kó dé ó dìpọ̀ da dókítọ̀ kò túmọ̀ sí pé torí pé alẹ́ ẹ̀lù láàyò kọ́ dàrú bíi àwòrán ọ̀gbọ́n. لا يقدر والفهم لا يقدر بالأوراق bẹ́ẹ̀ sì hàmù túnú lọ ó sì àwọn kàwárí jù ẹ ẹ tálọ́ àkùrá ni tó wọn àwọn kàwárí jù ẹ àwọn ọba mùtúnù nù àwọn ànàbíyà náà wọn sá hàmù túnù nù nínú àwọn mọ̀sáìbù táwọn àfa ni wọ́n sì ha wọ́n torí ẹ̀ wọ́n ní dịla dị dé láti ibìkan mìíràn sì máa nǹkan hàn kan púpọ̀ gbogbo ẹ̀yìn ò túmọ̀ sí pé fíkìwù gan la gbà ẹ́ wàrúbà hamil fíkìhìn wàlẹ́ ìsàbí fàkìhìn òun kàn hàn níbi ni ọ̀hà olùmọ̀gbọ̀ yé torí ẹnìkan dé láti á ní torí ti dé láti torí àbí torí pé hàn pọ̀ hàn pọ̀ wá bí ẹ bá parí sànàwí àtọ́ bá jòkó dáadáa tó ka tíra dáadáa tó sì ń sí tíra tí ń yẹ tíra wò yọ ọmọ nǹkan sheikh hussein rahimahullah wọn lẹni tó bá jòkó ti kíṣẹ́tì àwọn àbí tíra ṣòro àwọn ọmọ kí àwọn náà ni ó ti já lásà àwọn náà nù ó jòkó ti tíra àwọn já lásà àwọn ó lẹ́yìn káwọn adé náà ní kíní bí yẹn bá ní mà bárakàlá òfin ilmi kan wà òfin ilmi so èèyàn lè gbọ́ yé lójú méjèèjì bí kọ́ọ̀tù dọ́wí ṣe wà yẹn ọba àgbáńlá ayé mímọ̀ ni àmọ́ àlùfẹ́kẹ̀ máa fi àwọn kàwárí àgbáńlá ayé mímọ̀ ni olórí àwọn kàwárí jẹ nǹkan sólókù wẹ́ ìṣẹ̀rọ̀ ta lọ jẹ́ alásà ta ni olórí àwọn kàwárí jẹ alásà sólókù wẹ́ ìṣẹ̀rọ̀ ta lọ jẹ́ alásà ẹ sọ̀rọ̀ anabi ni ọ̀ya wèrè àbí ọ̀ya wèrè ẹ́ ilé wa lọ ní tó ọ̀wẹ́ni tó ní fíkì kó kẹ́kọ̀ọ́ kó lè mọ fíkì wa ní àwọn kàbá kan lọ ń bọ́ ọ lọ sáwọ́dí jù bẹ́ẹ̀ lọ tọ́ ọjà lábàá gbàgbà àgbà ẹni jámíà kò túmọ̀ sí pé sọ̀pọ̀ àwọn tán lọ sáwọ́dí ní sàn àwọn tán lọ jálàfà tán jù wá lọ ní tọ́jú kí ni wọ́n á sọ fún ọ ní sè kò wọlé wọ́n jálásà sàlàfíà wọ́n jálásà àwọn ìkọ̀wá tí wọ́n kóró sí wọn lérí tòun ti bẹ́ẹ̀ wọ́n ṣe kíni wọ́n gbọ́ yé. wàrúbà ha mi lè fi kìnnì ilà mẹ́ni wà ápùkà omi ni ìyẹn lè hàn kankan mọ́ ṣe kíni o. o lè jòkó tó ní mímọ̀ kọ́ ọmọ ní mímọ̀ olórí àwọn kàwárí jèrè kí ló dé. anábìlọ́jọ́ lásàkọ̀ mọ́ kankan. olórí àwọn mọ̀tẹ́sílẹ̀ àgọ́ta alájà aláta hasan al-basiri kí lọ́ọ́ yà lónìí ẹ ọlọ́mọdé ẹsẹ̀ ti yín lọ́tọ̀ ọlọ́mọdé ẹsẹ̀ ti yín lọ́tọ̀ ọlọ́jẹ rìn lànà tó dáa torí ẹ fún fi àkídà dájọ́ àní nǹkan lára yín bẹ́ẹ̀ sì máa lo àkídà láti fi ṣe wá sí wọn nǹkan lára yín ẹ wá láwọn kan ẹ̀rí o pé àwọn kan ti ń tìtì àkídà táwọn kan ò tìtì fíkìw àwọn kan ò tìtì tẹ̀síìl kẹ́yìn tó bọ́ díẹ̀ àtúnwá wà láwá wà bọ̀ náà àrí pa àwọn oníbídí àná náà pọ̀ tán kó àwọn oníbídí àlọ́ pọ̀ náà tán àwọn náà pọ̀ afurasí wọn ọlọ́mọ kò tó tẹ́lẹ̀ wọn kọ́ wá sí wa ashadu ilaha الذي أفادنا بهذا الموضوع فنسأل الله تبارك وتعالى أن يبارك في علمه وكذلك نسأل الله جل شأنه أن يبارك فيما قد استمعنا إليه من المواعظ البالغة فالآن فالذي له بعض الأسئلة فالآن وليرفع سبابته حتى نعطيه الرب نعم إذا كان في قلبك ما يقدر واحد اثنان ثلاثة. نعم الرابع الخامس هذا ما أصابك علما نعم لا لا هو بنكون قا ما ما زال يسرع ما غير بيرنا اللي بيرنا àbí ká ìbéèrè tẹ́lẹ́lẹ́mí lè kọ́. بدلوا وسؤالي الأول بالنسبة التسمية بالخلفية لأن بعض الناس قد يظن أن الخلفية هو هو جماعة أيضا وبعض يحتاج إلى تفصيل هذه هذا الاسم أو الجماعة بعض الناس بعض الناس ماذا؟ نعم الاسم التسمية بالخلفية خلفية إيه. يعني ماذا ماذا يقول بعض الناس؟ يعني يقولون انه نعم انتهيت انتهيت السؤال الثاني لك بعد يعني هو اراد الاصلاح فيما بين الناس قال ويدعو الذين كالنصارى الى الاسلام باسلوب ليس له اصل في الشريعه كان يعني يشاور يعني يجادلوا يجادلوا في الخارج جزاك الله خير ينبغي أن أن نجيب بالعربية لكن لتعميم الفائدة أو التعميم الفائدة يعني نحب نحب أن نغير يعني اللفظ إلى المعلية ìbéèrè tí wọ́n béèrè so bóyá tí wọ́n bá ti béèrè tán kó má jẹ́ kí mi ní máa rọ kí rọ ìjọ sáré bá a sọ ní yorùbá ó ti yé sáré sọ ó yà gbàgbá kínní lọ́wọ́ wọn ìtìsọ́ra ni tọ́ wọ́n ti pé ìmọ̀ àpẹẹrẹ wa ní sàràbíyà sàràbíyà ẹlòmínà lè máa rò pé àbí ẹgbẹ́ náà ní gẹ́gẹ́ bí àwọn yòókù náà báwọn sí ẹni sí báwọn náà ṣe jẹ́ pé tẹ̀lé bóyá bẹ́ẹ̀ náà ní sàràbíyà náà ṣe jẹ́ ìbéèrè ẹlẹ́kẹ̀kẹ̀ náà ní pé ṣé òṣìlóòbù kéèyàn máa báwọn pásítọ̀ kó máa báwọn ṣe dìbéètì tó láti fi pè wọ́n sẹ́sìn àti pé kó wá máa sọ pé

èyí tí ó bá kú díẹ̀ káàtó nínú àwọn níyàn ọkọlọ́mọba kó mọ́sá àbá wa gbá kó mbẹ́ so àwọn ìjókòó tí a jókòó yìí gbogbo àwọn ìlànà èrò wa lélẹ́ nípa pé afẹ́fẹ́ ká fi gbọ́ àwọn kan tí ó ti bọ́ fún wa yé ni so ọ̀pọ̀lọpọ̀ ní ṣe sàlàfíà lónìí tí ọ̀mọ dáwà sàlàfíà wọ́n ti da dáwà papọ̀ ní gbogbo ọ̀nà ó ti yé gbogbo tí ò sínú sàlàfíà ìtọ́ta kó mọ́ ní àjọ àwọn ẹni síwájú gbogbo ẹni wọ́n gbé wọlé ni wọ́n gbé wọlé kọ́dà tó ṣe kéré kan nìyí máa bí lọ́dọ̀ àwọn àfa yín ó ṣe pàtàkì o ẹ̀yin obìnrin wo lẹ̀ ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn náà díẹ̀ jẹ́ ká ẹgbẹ́ àwọn kan yé náà nù ẹjọ́ sì yé náà ni bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe wọ́n máa rojọ́ rojọ́ rojọ́ rojọ́ ṣé à ń sọ̀rọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ àtọ̀rọ̀ ànábì nìyẹn máa ni sọ àbí kí lọ́lọ́run wí wà á ń ṣètò làálàá kún torí àbí àyà yẹn náà ọmọlẹ́kẹ́ náà ẹbẹ̀rù ọlọ́run ó gbọ́ àwọn kan yìí rọ̀ísà ẹ̀bẹ̀ mẹ́yìn ẹ̀wò àwọn tó bá ti kíni ẹni wọ́n dìde tó bá ti ń rojọ́ mara wọn sọ̀rọ̀ ó gbọ́ àwọn kan yìí jọ yí ká farabalẹ̀ ká máa gbọ́ ó lè kó ń bí báyìí nítorí fi ń da nǹkan rúmẹ́lú mi lọ́wọ́ nu ó ti yẹ nítorí fi ń da nǹkan rúmẹ́lú mi lọ́wọ́ nu torí èyí tó bá ti béèrè àbí ìta bá sọ náà máa lísìn sí kó lè gbàgbọ́ yí ẹ̀ so díẹ̀ díẹ̀ lọ́mọ píkì ntọ́gbàjọ́ àwọn mọ́nájú sálàfíà ó ti yẹ mọ́nájú sálàfí díẹ̀ lọ́mọ sẹ́kìnì lọ́mọ píkì wọ́ọ̀dà ní mọ̀bi tí aburú wà ó ní mọ̀bi tí àìdá ń bẹ wọ́kàn gbogbo kan ní sẹ́ni pé ní ìsìnkú àtàwọn sọ́fàwọn yẹn pé ká fi òfin ọlọ́run ọba dájọ́ sẹ́wọ̀n pé ní tí ọba kọ́ ìpìlẹ̀ tó yẹ kọ́kọ́ tí ó sì máa kankan yọ̀gbà kìnìyàn wọlé àbí onígbà wọlé ẹ́ ó ti yé ká mí múrí ìdìlẹ̀ káyè láyà lógo àbàdà mélòó mélòó ẹni tí máa ń ro dáadáa tí ò ní ṣe kíni tí ò ní débẹ̀ kéde sí gbogbo tẹ bá rò pé dáadáa ni ló máa jẹ́ dáadáa nù islam àwọn tí wọ́n ní ká fi òfin ọlọ́run bá dájọ́ wọ́n lẹ́rìí àbí wọ́n lẹ́rìí ẹ sọ̀rọ̀ náà àbí àyà kùrá nìkan ni ìnìlẹ̀ hukumu yín lálẹ́ láyé àyà ti yín ni ẹ ọmọ alámìyàkùn mi máa sálọ láwọ fáwọn láyé káwọn kàfin àyà rẹ but níbo náà ti kùnà wọn ò lo ìlànà táwọn ẹni ìsíwájú lò ìyẹn lè máa ro dáadáa kọ́ máa rò ó kó sì rò pé kíní yẹn dáa ní fi làwọn àfáwo tí wọ́n ti wò sọ́ọ̀tì náà ti wò sósì wọ́n lè sọ fún ẹ then tó bá ti ń jòkó dáadáa báyìí tó o dẹ̀ ń lis ten ọ́ máa ń pìkì lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ìka bá dàrú ń ta ni ọ́ yẹn ẹ̀ ẹ dákun torí tọ́ ọlọ́run ọlọ́run ní sọ wá nù wọ́n ní irú eléyìí náà ní sìn wọ́n fi mú àwọn èèyàn ń ta ìpèsè bí jàmá làwa náà adẹ́ntakọ̀ àwọn jàmá mi ó ti yẹ alìjàmá àtòlùwàhìdà alìjàmá àtò kùnlá alìjàmá àtòwàhìdà lájàmá àti sheikh rabi alimadikali sheikh rabi alimadikali inú àfa àgbà alùsùnà ni ni wọn wọn kà wọn lè gan o wọn ṣe kí ni wọn lè gan a sì nídìí àwọn tó lè sọ̀gbọ́n náà wọn sọ̀ ábà àwọn tó lè wà bí àwọn wo umar kọ́dà ọmọ rẹ̀ gan náà ṣe kí ni ó lé tá a bá sì rí wọn pàtó abákiri ó sì kú bẹ́ẹ̀ nìyí táwọn yẹn ní ṣé ẹni tó lè yí lọ bẹ́ẹ̀ fi síbẹ̀ àwọn ẹni tí mo rí kọ́ wọ́ tiẹ̀ kò sẹ́lómi tó lè sí ju o àbí ká láwọn tó lè so ànábì ó sì bu umaru kó lè ó tún máa ń yìn ní ẹ gbọ́ torí a níbi àwọn nǹkan tí ó le o bá rí àbákan tó bá pèrè rẹ alùsùn náà tó jáde sáwọ́dì kan àbí jàmíyí lọ jáde ni àbí àbí dókítà lọ pèrè ni tó máa ń búra àwọn àbá ikọ̀ mọ́ ń sọ ibi tí wọ́n bá le sí ayọ̀lé lé wọn lé wọn lọ́wọ́ ni ìbùnú mọ́ọ̀lù lónìí ibi tó le sí wọ́n yọlé lọ́wọ́ àbí wọ́n yọlé lọ́wọ́ wọn ò ní tẹ̀lé ibi tó bá ti láṣẹ jù àmọ́ tá a bá ti rí líle yẹn ni yóò máa wúlò fún wa torí pé àwọn kan ní tàṣáwùlù wọn fẹ́ lágbára tàṣáwùlù wọn fẹ́ ṣe kí ni ọ̀fẹ́ lágbá ntí ọ̀yẹ́ kún fojú kékeré mú wọn mọ̀ fojú kékeré mú àwọn yẹn máa bà nǹkan jẹ́ lọ bọ̀tà àwọn tó bá lè ní tó bá ti di bàjẹ́ wọn lára kíni wọn dìde sí wùlú wò bẹ̀ ni wọn kàn sí kíni là fẹ́ umaru lé ó sì lọ lílo yẹn anabi ó sì bó lílo yẹn tó bá dẹ sọ̀rọ̀ ń gbà mí líle rẹ̀ ni ó wọlé líle rẹ̀ ni ó wọlé lọ́dọ̀ ọlọ́run níjọ tí wọ́n ní níjọ tí anabi kó àwọn ẹrú ní ogun badel tó kó àwọn gẹ̀fẹ̀rí abubakar ní ìrẹ anabi anabi ní kílá ṣe abubakar ní ìrẹ anabi wo jẹ́ ká ní kí wọ́n wá san owó kí wọ́n fi gbà wọ́n lẹ̀ kí làwọn ọmọ owó yẹn ẹ́ owó tí wọ́n fi bọ́kùn lẹ́rù ẹrú tí wọ́n fi bọ́kùn lẹ́rù rẹ̀ tí wọ́n fi sọ ẹrú di ọmọlúwàbí tí wọ́n fi sọ wọ́n lẹ̀ sàwọn sà ni wọ́n kó owó yẹn wá. abakiri mu wọn ni torí ẹ àwa mùsùlùmí ó tún lówó sí i á tún lọ́rọ̀ sí i mọ́rù ni nítorí ìwọ̀n mi ò rí o nítorí ìyìn ṣe kíni mi rí i tí mo rí ni pé ká pa gbogbo wọn wọn fi wọn àwa wọn lè mọ̀ pé àbá wọn ṣe rí rárá àwọn tá a pa lógun yìí ò tó ká pa ogun wọn dànù àmì èjì ńlá lẹ́bi bá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ànábì wá wò pé èyí tá a bá kiri mú un lòún ṣe kí ni lòún tẹ̀lé pé ká tó fi lówó nù islam ká tó fi lọ́rọ̀ ọ̀rọ̀ náà là kún wá kí tẹ́lẹ̀ tíjà fi ṣẹlẹ̀ ṣẹ̀gbọ́n fẹ́ lọ gba dúkìá àwọn lọ́wọ́ àwọn ará mẹ́ka òun ni ìbádìí ló fi ṣẹlẹ̀ àbí agbógbà òun ló máa dá so ànábì bá sọ fún àwọn mùsùlùmí pàtó àwọn yẹn kún wọ́wọ́ tẹ́lẹ̀ náà wọ́n jẹ́rìí ìwọ náà ni wọ́n bá sọ fún ọ ní sèpé ojoojúmọ́ wá ti ń wá lé kí wọ́n tàṣán náà wọ́n fún yín yọ ọmọ àpọ̀pàrà kò ní palẹ̀ kí kan. aláǹgbà tó bá mùsùlùmí pé èwo ni ká mú ní méjèèjì gbogbo àwọn mùsùlùmí bá ní à kí wọ́n sanwó ni kí wọ́n san bíi kí wọ́n ní kí wọ́n yàn san bíi mo sí owó yẹn níjọ́ kan bóyá bíi fọ́fọ́ bíi tẹ́tẹ́ mílíọ̀nù àmì ìkàfẹ́ nìkọ̀ọ̀kan wọ́n sanwó ni òun rọ isa sẹ́yìn ráwọn tí àwọn kan sì ń sun bẹ́ẹ̀ yẹn náà wọ́n tún rojọ́ àwọn tí ń sun yẹn jí wọn rọ isa ah, ẹ sì jókòó sínú yẹn náà àwọn tí ń sun yẹn wọ́n jọ wọ́n lọ́jọ́ wọ́n sọ àwọn tí wọ́n rojọ́ yẹn ni wọ́n dìde dúró ẹ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀yin obìnrin yìí náà tí wọ́n á dẹ̀ yá ni ẹbẹ́ lómi oṣù máa lọ́kọ tí ọ̀yẹ́ nínú yóò para wọlé gbàtí ó yẹ pé gbogbo ó ti wá lè kéré nítorí ẹ̀kọ́ fisike àti ọlọ́mọ sànàwí tó lọ kó sọ́wọ́ ọ̀rọ̀ àwọn ẹni tó há kúránì ọlọ kó sọ́wọ́ ẹni tí ọ̀dà kan mọ̀ gbogbo tó yẹ kẹ́kẹ́ ti fara balẹ̀ kẹ́kẹ́ kọ́ náà nìkan wá dára tẹ́ wá kọ́ lè kéré náà nìyà. gbogbo àwọn mùsùlùmí náà bá ṣe kíni wọ́n bá mú pé ká gbowó lọ́wọ́ wọn kó fi yá ẹ̀mí wọn kó ṣe àlùfídíà kíni ṣe fídíà náà kọ́ la ń ó ti yẹ ní sìnkú wọn fi nǹkan yá ẹ̀mí wọn so gbogbo àwọn mùsùlùmí bá mú bẹ́ẹ̀ báyà kúránì sísun kalẹ̀ nìyẹn bọ́lá ní sọ fún wọn pé àá ẹ̀yin wá fẹ́ gbọ́lá fún ayé ju kékẹ́ fi imú àwọn gèbèrè gbolẹ̀ lọ kọ̀tọ́ fún ànábì kó ṣe bẹ́ẹ̀. ọyẹ kọ bá wọn fà kọ kún wọn pa wọn débi pé àwọn náà fi mọ̀ pé nǹkan á ah, àwọn eléyìí lẹ wọn lẹ́mìí bẹ̀rẹ̀ ọyẹ kọ pa wọn dé. umaru wa dé ọba ọ̀padà wa ń jọ kejì ọba bá anabi ti ń sọ fún kòkó sì mọ̀ tọ́sẹ̀lẹ̀ ọba abakiri ti ń sọ kí ló dé kí ló tẹ̀ ń sunkún ẹ̀yin méjèèjì ẹ sọ fún mi anabi kí ló fẹ́ kún ẹ jẹ́ kí n mọ bí mi náà kí n lè bá yín sunkún tí n bá sì ní sunkún yín ṣebí ẹni tí ń sunkún kí n lè fi fi ìbànújẹ́ hàn ìpè tí ń bà inú jẹ́ ń bèmí náà jẹ́ anábì sọ fún mi anábì wa ní báyìí báyìí lọ́sẹ̀lẹ̀ ìgbà tí mo sọ fún àwọn mùsùlùmí pé òun fẹ́ mú bẹ́ẹ̀ kálukú wọn ní pé ká gba owó ẹ̀mí lọ́wọ́ wọn ni ká gba owó tí wọ́n fi yára wọn ọlọ́wọ́ sọ kùránì kalẹ̀ pé kò tọ́ka sí bẹ́ẹ̀ ìyẹn ní pamílẹ́kùn bó jẹ́ kọ́lọ́ padà wá forí jì wọn pé ọ̀dà ẹ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ lọ́wọ́ kọ́kọ́ sèkéni pé ìtẹ́ ẹ̀ mú pilẹ̀ yẹn kò yẹ kẹ́ ẹ mú ntí umaru mú àyẹ̀ lọ sèkéni ọlọ́dà ọlọ́pàá wa yá pè wọn náà ọlọ́pàá wa ní kó gbowó ló fi jẹ́ pé àwọn tí wọ́n kó ní ogun bá dé gbogbo àwọn nátìnà àwọn àwọn tí wọ́n kó mi àwọn ìdọ̀tí tí wọ́n kó. here kí lóhun náà jaman tó yé ẹ̀ẹ́ hussein ọmọ yaman ní sahih muslim tó bèèrè lọ́dà mẹ́gbẹ̀wà muhammad pé àwọn èèyàn bèèrè nípa aburú òun náà bèèrè gíní àwọn èèyàn bèèrè nípa òun bèèrè nípa aburú ní ìpadà àdísì yẹn ní tó bá ti di pé àwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣèrànù gbogbo àwọn fírọ̀kù yẹn ní kó ṣe kíni àmọ́ kọ̀ọ̀pọ̀ àwọn àmọ́ mìíràn àdéhùn yẹn ó ti sọ fún pé alẹ́ kan bèrè jama ẹ̀dùn mọ́kẹ́ni ẹ̀dùn mọ́ jama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ jama ń bẹ jama yẹn kan lọ́kàn wà ní kìí ṣe jama kọ̀ọ̀pọ̀ torí ẹ̀ jama sàràbíyà jama làwọn náà tó ó ti yẹ jẹ̀mọ́ àṣọ súnà ewu ní kátàlẹ́ ń bẹ̀ wọ́n ní ẹ̀tẹ̀lé ìtẹ́bá rí kó súnmọ́ òdòdó jù wọ́n wá sọ fún wọn pé èyí tó súnmọ́ òdòdó jù ní àwọn jẹ̀mọ́ sàlàfíyà torí pé kò sẹ́ni tí ò ní mistake náà fún wọn sọ fún wa pé sàlàfíyà ló di di orí òdòdó náà bẹ̀ àmọ́ individual àwọn ẹ̀mọ̀lẹ́ tó lè gẹ́ni tí ó sì mistake àmọ́ àwọn ẹgbẹ́ yòókù yìí gbogbo wọn ló di di wọ́n bẹ lórí mistake àwọn individu àwọn náà tún wá ní wọ́n tún wá ní kí ló tó ṣubú lọ kí ló tó ṣubú lọ àwọn àwọn náà tún ẹrọ́sì tí wọ́n tún wá pọ̀ torí ìkójọ wọn lẹ́ni mistake náà lẹ́kọ́ jọ lẹ́lẹ́ ẹgbọ́n tí mo sọ yọ àwọn torí ẹ̀sìn jẹ̀mọ́ àṣàlàbí àjẹmọ́ àlòrán náà àwọn jẹ̀mọ́ àgbọ̀rọ̀ tẹ̀lé jẹ̀mọ́ táàmì náà fi kalẹ̀ tí ààrẹ mi sọ nínú àdéṣe ìjọ tí ó pè wọ́n ní àjẹmọ́ àgbọ̀rọ̀ tẹ̀lé so jama kan yẹn náà jama lè alùsùn náà náà ọyẹ so àwọn tí wọ́n ní se ṣe tẹ́lẹ̀ gbogbo tó ń bèèrè yìí gbogbo nǹkan mọ́ ní àjùlọ nìyí bèèrè lọ́dà fún ọ so ó tún bèèrè pé ṣé a lè máa ṣe comparative àbí bèèrè rẹ̀ náà fọ́hùn pé wọ́n ní àwọn alùsùn náà kan ẹ̀ káàánú sí comparative sọ wáyé bí àfihàn yẹ bẹ́ẹ̀ kò yẹ bẹ́ẹ̀ torí pé ànábì ò sí ànábì ò lẹ́gbẹ̀ẹ́ kò sí ànábì rí lọ́wọ́ omar tó mú tàwọ́rọ́ta lọ́wọ́ ó mú díẹ̀ lọ́wọ́ ní tàwọ́rẹ́ ojú ànábì ìpá sí ànábì sọ pé láwùká na musa hayyan mẹ́wàá sàwọ̀ ìdílẹ̀ tẹ́bàáyì tí musa bá bẹ̀ láyé ìkọ̀ọ́sí gẹ́ni ìmì ànábì ni ó tẹ̀lé ànábì ò fi taurat ọmọ fi ṣe wá sí káàkiri oye báyìí àwọn nàṣọ́lá sì wọnú islam bẹ́ẹ̀dà lẹ́kọ̀ tọ́ kùránì wájú yíò wá pé ọjà adílé hun bí lẹ́tí iye ahazan ẹ bá wọn ṣe fàáfà pẹ̀lú tó dáa só burú ká bá wọn ṣe fàáfà pẹ̀lú tó dáa kò burú ẹ̀gbọ́ kò sí kíni kò burú kùránì sọ pé ìyá alàlùkìtàbì tààlà òyìnlá kẹlìmẹ́tìn sọ̀wáwó bẹ̀yìnà wà bẹ̀yìnà kù èyàn níta fún tíra nasọ́rọ̀ àti yahudi ẹ máa bọ̀ wá níbi kẹlìmẹ́ kàtọ́jú bí kankan láàrin àti so à ń pè wọ́n nìyẹn bí bàtà fẹ́ bá wọn sọ̀rọ̀ torí ẹ̀ka bá wọn kọ̀ọ̀rọ̀ kò sí tó burú ń bẹ̀ tó bá ní mọ́jẹ̀mú nù ni o tó bá yẹ kí ni ẹ́ tó bá ti tẹ̀lé mọ́jẹ̀wò kò sí tó burú anábì sallallahu alaihi wasallam ìgbà tí ó ṣe dáwà rẹ̀ kọ̀mọ́ lérí pé kọ́mọ́ lo báìbù bà tó sì kú láyé ó ní sàrákì tukún alá mahajjatun bayda mo fi yín sínú ojú ọ̀nà tó ṣe kíni tó clear lẹ́yìn lóha kanahariya ọ̀sán rẹ̀ dàgẹ́ bí kíni òru rẹ̀ láì gẹ́bí ọ̀sán láyé dídò aníhá ìlà àlékún kò sẹ́ni tí ó gùn nípò mẹ́ àfẹ́tọ́bẹ̀ kẹ́ni tó máa pa wọn anábì sọ bí abẹ́ sọ bẹ́ẹ̀ bàtà wọn bẹ́ kó wá ní tàlákìtò bí kún amọ̀rẹ́ yìí ní láńtàjì lóòmà tàbá sàkìtò bí kìmà kí ló pè kìtàbà láyé ọ̀sán láti wọn nígbà rẹ̀ sódàkọ̀ jíìlì òfin nílà mẹ́bí kọ́ máa ṣe wáàsí pẹ̀lú àwọn kan yìí kùránì tó wá láti ṣe wáàsí gbogbo tí mẹ́nu ìjìn àti tàwọ́rọ́ tó mẹ́nu kùránì àmọ́ sá lè lò ó pẹ̀lú pàtàkì fẹ́ báwọn ṣe debate ẹ̀gbọ́ sá lè lò ó tí debate bá já wa a lè lò ó torí pa ànábì náà máa báwọn ṣe debate lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí wá ṣe debate irú eléyìí o tábẹ́ bá kàfẹ́ sí nǹkan fún wọn bá fẹ́ fi òdodo kan àwọn ní islam yóò ní wọ́n mú tíra àwọn wa nǹkan yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irúgbà tí wọ́n ní kànábí ọwá bá wọn dájọ́ lérí pé ẹnìkan sọ sínú láàrin wọn wọ́n sì pànábì láàrin wọn anábì ní ẹgbẹ́ tí láàrin wa wọ́n gbé pílò kalẹ̀ fún anábì wa muhammad pé kó fi jòkó ó ti yé anábì jòkó lórí pílò pàtó gbé tí láwọn dé anábì jòkó lẹ́lẹ́ wá gbé tí láwọn sí rí gíní sí rí pílò yìí tálọ́mọ̀tà orí ìdánú yín ọyọ mú wá nǹkan yín náà ń bẹ lọ́dọ̀ sí zaid ọmọ sabit ọmọ ẹkẹrẹ níjọ́nà lọ́wọ́ wọn mú lọ sọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ní pé kọ́ lọ ọmọ tó ti ha kuraani ọha bíi fifteen sura níjọ́nà lọ́wọ́ agba ìyẹn ọmọ tó ti ha kuraani bíi fifteen sura kánábíwá tó dé anábíwá láìkẹ̀ gan anábíwá ni pé òun mi ha bíbélì zaid ó ní òun tọ̀ kí ló anábìbí ní ọ̀rọ̀ ha wá anábìbí ní ọ̀rọ̀ ha wá nítorí pé kíni tó ń bá fẹ́ bá wọn fa ọ̀rọ̀ kan àbí òun fẹ́ kọ lẹ́tà sí wọn àbí wọn fẹ́ kọ̀ kan àbí wọn kọ̀ kan wá òun fẹ́ kà yóò wọn bá wọn sí kíni yóò lè wọn bá wọn kà ẹ̀bọ́ yóò lè wọn bá wọn kà bẹ́ẹ̀ ni sẹ́ni ọmọ sábà ń ṣe ṣe lóòótọ́ sòtúrí ẹ̀ káha kò sá burú amadu sáré sí kẹsì ọ̀sẹ̀ yẹ̀yàn fẹ́ yẹn. o ti ha kùránì sórí kò tó máa ha báìbù ó rí pé tó ní ọmọ sábì ló ti ha kùránì àti tó tó máa ṣe kíni ó sì gbẹ́sì yìí so then ni pé àní máa fi ṣe dáwà káàkiri ìjọta bá ní ìdí ẹ̀ kí sí gbogbo dáwà wà dá gbèrè lẹ́ni akpọ àkídà pọ̀lẹ̀ ya èèyàn kọ kọ́ akpọ pọ̀lẹ̀ táwọn ni wọ́n fẹ́ kọ́ tí ó wọn yẹn àlèmọ́ ah, fi ṣe dáwà kiri torípa ànábí ò ṣe bẹ́ẹ̀ abákírò ṣe bẹ́ẹ̀ umaru ṣe bẹ́ẹ̀ mani àjò náà lọ alàlànà dáwà nù wọ́n tó bá jẹ́ sàlàbíyà ní kò nílò bẹ́ẹ̀ bọ̀dé ní sàlàbíyà bá ẹsẹ̀ yé bọ̀ àmà sàlàyé fún díẹ̀ tó fi ṣe Eh? irú bèrè wò lélẹ̀ wọ́n ní sẹ́ ń bí díà wà ní saudi arabia wọ́n bẹ̀mẹ̀ jẹ́dùdà ọdọ̀ ní náka ní bẹ̀mẹ̀ àwọn oníkù ní bẹ̀mẹ̀ jẹ́dùdà fún ọkàn hàn tà ní wọ́n bẹ̀mẹ̀ tà ó ti yẹ àwọn ẹlẹgbẹ mẹmẹ ti dà kódà ẹlẹgbẹ yàrá kó mú yàn níbẹ ẹlẹgbẹ sì ni oníbídí àná wọn tó lè dá àwọn ẹlẹgbẹ ni wọn fíkìlà kódà nínú àwọn tí wọn ń ṣe tí wọn ń ṣe tí wọn ń ṣe lẹ́tọ̀ nínú haramẹ́yì ẹlẹgbẹ mẹ́nu wọn torí pé ìjọba ni wọn gba tó rẹ wọbẹ so àbíkọ sọra yẹn nínú mọ́tò nàbàwí àwọn tó ń ṣe lẹ́tọ̀ ń bẹ tó ń ṣe hálùkọ́ ń bẹ ìgbẹ́ ń bẹ ẹlẹgbẹ́ inú masjid o maki alharam maki àwọn ẹlẹ́gbẹ́ ọjọ́ kíni sòtòrí pé trú ẹ̀ àwọn nínú wọn gbà wọlé trú àwọn ìjọba náà gbà wọlé ìjọba ń propagate ìsàlàfíà máwọn tó bá mọ̀ náà ní ọ̀sọ̀ wọn ò mọ nǹkan ìjọba sọ fún náà ẹni tó bá dẹ̀ ní kálukú bá pèrè náà ni ẹ̀gbọ́ torí ẹ̀ alẹ́gbẹ̀mẹ̀lẹ́mẹ̀ náà sáàlìf ẹ̀rẹ̀wà sọ yorùbá rẹ̀ ẹ̀tàn máàkì ẹ̀ tó bá mọ́tọ̀ kọ bá wọn tàn mọ́ sọ̀rọ̀ lọ rọ̀ísù mọ́ásìn wọn gbà lọ́wọ́ wọn náà mọ́ásìn gba báìkì lọ́wọ́ wọn ti ń sọ̀rọ̀ wọ náà ẹwọ́ rẹ̀ ọ̀dá ó lè mú ọlọ́rẹ̀ torí mùsùlùmí ni wọn àmọ́ má jẹ ọjọ́ rẹ̀ wọléwọ̀dé kán bà wá kó fáírọ́sì bọ̀ ọ̀rẹ́ pẹ́kẹ̀kà nílá yín fírí kádẹ́kẹ́ ni kì í sọ̀rẹ́ àkíkí wọ́n jọ jẹ́ra àkíkí o torí pé àlẹ́gbọ́ muhammad sallallahu alaihi wasallam ó ní alimari wo aládé ní kọ́lélé fàlìyànzòrò àdókùn máa yóò kọ́lé kálukú yóò yá ní tí wọ́n bá ṣe ní ọ̀rẹ́

láti máa ṣe burú àwọn kabẹ́ torí ẹni tó bá jẹ́ òdodo ni wọ́n ní olódodo ẹ̀jẹ̀ kí ni ìlẹ́ni olódodo ìlẹ́ni wọ́n ní adwal balid ilal jalil sẹ̀ríà ó yára gan o láti kó ìwọ̀ ọ̀dẹ̀ wọn ọlọ́gbọ́n bá ṣe wà nígbà yìí ní tẹ́nìkan bá gbé fíkìrà kàtí ọ̀dà wọlé báyìí sọ láti jẹ́ ìta ń sọ àwọn nǹkan tá ń sọ láti jẹ́ ìtẹ́lómi ọgbà tẹ́nìkan ká fíkìrà burúkú wọlé nísìn pàápàá ní ọ̀yàrá ta ní mùmí náà wíbẹ̀ náà ẹ̀hẹ́n yes ah mo ti sọ náà ah yọ yàrá ta ọlọ́run níjẹ́ ó fi kíra burúkọ wọlé sáàrin wa àwọn tó ti wọlé ọlọ́mọsábà gbà kó mẹ́ látòrí ọlọ́run náà Àṣíwájú, mọ́dà ìdáwàjá ìdáwàjá ìdáwàjá ìdáwàjá ìdáwàjá ìdáwàjá ويتامون أنفسهم بإثم ما معهم يعني الحزبية الإسلامية الذين يحتفظون بالعقيدة الصحيحة معهم السؤال غير واضح فسر فسر بالمالية غير واضح نعم àwọn islam ẹ̀yìn àwọn ẹgbẹ́ dàgbẹ́ kan àwọn jọ tó pẹ̀lú islam ṣùgbọ́n wọ́n lákìlá àkìlá. wọ́n kóra wọ́n dẹ̀ ń ṣe wọ́n lo mọ́nájú islam wọ́n ní amọ́nájú tó dáa ẹ́ ẹ́ alẹ́ orúkọ ká lórúkọ yàtọ̀ sí sàlàfíà orúkọ jẹ́ gangan o kí mọ̀ pé nítorí sí gangan ní nǹkan o ẹgbẹ́ lè yìí náà yé o lára mọ́nájú náà ni o tó láwọn kan lónìí orúkọ náà tó ń takò wọ́n sì pèrè àwọn ní onísúnà ìmọ̀ malik sọ pé alùsúnà wọn ló kọ́ mi ju alùsúnà lọ tọ́ ìbá tó máa sọ̀rọ̀ lọ wọ́n tó máa jẹ́ kí ni alifirikọ́tù náà jìyà ìmọ̀ malik lọ sọ bẹ́ẹ̀ lákì alikalamu ní sàlámẹ̀ ní islam ọ̀rọ̀ yẹn ti kí ni kò wà ló tọ́ra kò lọ bẹ́ẹ̀ lójú méjèèjì alùsúnà ọkọ̀ mọ̀ pa alùsúnà lòwó tún lè lókọ̀ mi tó ń ṣe kí ni tó fi mara wọn ládùúgbò yẹn wọ́n fi mọ́ra wọn nù lú yẹn níjọ́ tí imam malik ń sọ̀rọ̀ yìí khilafa islamiyya ń bẹ ẹ gbọ́ torí pé tó bí a orúkọ oríṣiríṣi lónìí tá a tún ní lábẹ́ islam kódà tó bí àwọn jẹ̀mọ́jẹ̀mọ́ kọ̀ọ̀kan yàtọ̀ sí jẹ̀mọ́ sàlàfíà dàrẹ́tì tó bí jẹ̀mọ́jẹ̀mọ́ kọ̀ọ̀kan khilafa islam tí ó sì mọ́ ó ìjọba kan ní kọ̀ǹtúrò gbogbo ayé sọ̀fíkì ìwòyàn ọ̀bá sì mú kọjọ́ gíní ọmọ jẹ́ alùsùnà ọmọ jẹ́ sàlàfíyà ọmọ jẹ́ tọ́ ìfàtúkíní mansura ọmọ jẹ́ fẹ́rẹ́kọ̀tù nàdíà àdìsíntà olè lórúkọ mi tí ò túmọ̀ kankan tí ò lè jókòó mẹ́wàá ni wọ́n kan lórúkọ rẹ̀ anábì jókòó márùn ana mahi ana muhammad ana ahmed àbíkọ́ra ọ̀sán rẹ̀ bẹ́ẹ̀.

àmọ́ àwọn sọ̀hábà lóló ni wọ́n nílé kéwú káàkiri gbogbo àgbáyé ní sáàmù ní gbogbo ẹ̀ ni wọ́n nílé kéwú mẹ́ tí wọ́n kọ́ àwọn kéwú olókọ̀ àmọ́ nìsín ìgbà ti béèrè fún ọkọ̀ bàtà ti wá ní orúkọ lé kéwú nìsín àti di ẹlẹ́gbẹ́ abúrò pé èyí fi lé kéwú sẹgbẹ́ ni ẹ dáhùn náà wàlá àwọn fi lé sẹgbẹ́ wàlá àwọn fi ń se àwọn òṣèlú láì ní záàlì kì mọ̀rìkàzíyà ẹgbẹ́ kọ ni àdàbíyà ẹgbẹ́ kọ ni ẹ̀dáhùn náà ni ni torí wọ́n ní mọ́ní àjò wọn tó yàtọ̀ sí mọ́ní àjò ànábì sọ́lá àlùwọ̀sánà wọ́n ní àwọn òfin tọ́ta pọ̀ sí ànábì èyẹ́ lè lófin tó pé yọ́ yàtọ̀ sí oyè lè lófin tó tóbi lọ́wọ́ ara yìí lẹ ti mú wá àmọ́ ọ̀gbọ́dọ̀ tako òfin ànẹ́bì ẹgbọ́ yìí ọ̀gbọ́dọ̀ tako àmọ́ àwọn lófin tó tako ànẹ́bì wọ́n sì ń lò pàṣẹ ṣe ní àṣemáṣe lọ náà ó ti lẹ́gbẹ́ torí àwọn orúkọ mẹ́nì kankan orúkọ lásán ni bíbí àti ọkà fi mọ̀yàn ni ó ti yẹ lẹ́sìn lè yóò rọ̀ fún mùsàmà bìlì ìyẹn yóò rọ̀ fún mùsàmà bìlì ìsìn ẹni tá a bá dárúkọ ni wọ́n fi orúkọ mọ́ ni bá ṣe wà yí nìsín tá a fẹ́ bá àwọn ìlú mi sí tí wọ́n bá morúkọ wa torí ìlú yìí ṣe kèéṣe ìlú tí wọ́n ní ogun mùsùlùmí tó wà bẹ́ẹ̀ tí wọ́n bá morúkọ tẹ jẹ́ mọ́láṣí yín láyà mẹ́bì kan mọ́láṣí ló kọ mọ́láṣí kí ni àwọn ìkan náà sùn ló kọ láyà mẹ́bì mọ̀ àjèrò náà wà kí ló tó wà sáà mọ̀ náà ṣe kí ni ṣé wọ́n yẹ ṣe alùsùn náà kò mẹ́lì kankan tákìrí àbá ti dáa tí ìròyìn ọba ti yàtọ̀ sí ìròyìn kíni olùdájẹ́ mọ̀ yíyá alẹ́ akàmọ́ rọ̀ ẹni pé mọ̀ dáa alẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá dájẹ́ mọ̀ yíyá ni wọ́n sáà mọ̀ méjì ti rẹ́gbẹ́ sí tó bá ti dá ẹ̀yìn jẹ̀mọ̀ yíyá bí ọtí mọ̀ lẹ́gbẹ́ jẹ̀mọ̀ society tó bá ti dá alẹ́ sáà mọ̀ fi rẹ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ yẹ́ lóhun fẹ́ òun ti dà mírù yọmọ wa máa sẹ̀kan wa àmírù ọmọ wa gùn àtọ́takùtọ́ ẹgẹtẹ torí ẹ ní àpèrò ọ̀kan mọ́dá àmọ́ tí yẹn bá dálẹ̀ tó bá lè ní ìdìbàtù pẹ̀lú ẹ̀ kò sí pírọ́lẹ́mù jamaatu ansọ sunna ó ti yé wọ́n bẹ ní misrọ̀ wọ́n bẹ ní sudan ó ti yé wọ́n bẹ káàkiri àgbáyé jamaat salafiya ni wọ́n ansọ sunna wọ́n sì wọ́n lórúkọ ẹgbẹ́ àwọn afá àwọn afá lálá àwọn kàkàkàkà misrọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn.

so àwọn náà ti fún wọn lókọ àwọn jìbìtì àbí jìbìtì náà kọ́ ni wọ́n ti fún wọn lórúkọ náà nù kàwárí jì náà kọ́ ló fún rẹ̀ lókọ ìṣe wọn lọ́sọ wọn di kí ni kàwárí mùtẹ́sílà kọ́ ló fún rẹ̀ lókọ ìṣe wọn lọ́sọ kí ni ẹgbọ́ yẹ so a lè dorúkọ intense gangan la ní tó dẹ̀ bá ṣe wà ní kí òkè ọtọ bá rí tá à ń tọ́ islam lódìdí wa àbí ní individual ni sọ fún wa á ju wọlé pé àkọsí á sì yí padà á tó wá ní pé à ń ṣe nǹkan lódìdí àkàlà ọlọ́run ní sọ wọn o lè rí tá à kọ tó takò islam ó lè wá wà ká mọ́mọ́ o tí o bá ti rí ara wa bá wa ní wọ́n nà wọ́n pé orí nǹkan báyìí ẹ̀jọ̀ bá wòye sí ẹ̀rí tá àbá ti lẹ́nu lè rí wọ́n sá ti mẹ́rin rẹ̀ wá ó rí pé kí láàyè padà rẹ̀ ti ní àmúsílà fún kan yẹn nínú àwọn ọ̀sẹ̀lẹ̀ nílẹ̀ kẹwì tágbàrá ní pé kùdẹ̀ kọ́dà tó yẹ pé mọ́ fífò tó yàtọ̀ ńbẹ̀ bóyá kò kílẹ̀ pé ó kù ka káàtó tán àwọn mọ̀wákìfù ni tí lè jésù padà rí pé mọ́kìfù méjì ní kíní ìlú tọ́ àmẹ́lẹ̀ ìfẹ́ lọ tá a sì gbá èyí tó yàtọ̀ sí a máa ń gbowó development ilé kéwì tẹ́lẹ̀ ta lọ́mọ̀ bẹ́ẹ̀ àwọn jíjẹ sí gbogbo àtọ́wà ìgbà jíjẹ sí gbogbo yí kò sí ẹni tó wà lékè lásìkò yẹn bí ọdún bí márùn sẹ́yìn ọdún márùn bẹ́ẹ̀ gbà yìí náà wọ́n yóò sì jẹ ọdún márùn bẹ́ẹ̀ jẹ ọdún mẹ́fà ọdún mẹ́fà kò sẹ́ni tó mọ̀ ní gbàgbà development lẹ́lẹ̀ ààrẹ nìkan tó jẹ́rìí fún wa nípa àwọn gba development owó lè kéwú tẹ́lẹ̀ mọ́ yàtọ̀ sí owó lè kéwú tàbí gba owó development tuntun gbogbo yìí ọ̀dà ó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tá tí wọ́n san owó lè kéwú tí tún san owó development ó ti yẹ dáàmú gbà so àti gbà láàrin àwọn obìnrin ti pé gbà tó yá wà ní àwọn ọkùnrin náà bóyá bí àárín ọdún kan àbí nǹkan àbí

àmúgbàtà rí pé kíní yìí tako ẹ̀sìn bí gbàtà fẹ́ mọ́ mẹ́jì sọ̀rọ̀ gbọ́ lérí ẹ̀ wọláyà àfilẹ̀ ọlọ́run padà tó wa alhamdulillah so a lè kó sí mi náà o bá ti rí wọ́n sáà sọ fún wa ó rí parí ayé kẹ̀rẹ̀ la nídìí tọ́lọ̀ bá ṣayé fún wa náà á sì

Ah, wo o De la òbí yẹn nìkan bu ẹjẹ ní ìlànà òbí yẹn nìkan bu ọdọọla ẹ ti kó sí ó di ẹyọ nìkan bu ọfún ọlọrun kò dé ta ó ní ìlànà nìkan bu mẹ ẹyin ló dùn abẹ rẹ ìrẹ̀lẹ̀ àwọn ọkùnrin ló dùn wọn bẹ wọn ti mójú ti sàrà. ẹlẹ́hà àbúrò àwọn eléyìí ẹlẹ́hà ìlú. náà ọ̀rẹ́ à ń gbọ́ tọ́wọ́ tó ṣe wá ìrìn tó ti fẹ́ máa fa àwọn èèyàn sí ìjáde àwọn èrí méjì kan lọ́ máa ń tọ́ta àbò ní mọ́sí. last question náà ni àbí káfí kan fún àsìkò owó ìtúná àmà ìtìfẹ́ lọ ah, àwọn kan wà lẹ̀ bóyá ó sì máa wúlò fún wa àsìkò wa sàn lẹ́tẹ̀lẹ̀ náà ni bọ̀ tó ti ká parí bí fọ́tìrì àti táyì fẹ́ mọ́ lójú ọ̀rọ̀ ó dáadáa. sọ sọ pé ànábì tó yẹ káwọn èèyàn náà kọ́ máa kúrò ní ibi tó wà lọ́sẹ̀ ni wọ́n ṣe lè máa dojú kọ àwọn ẹ̀yìn wọn ẹlẹ́kẹ̀ẹ́ ni wípé ọmọ akéwìtà rà náà fi tọ́jú ara wípé báyìí á ní wọlé ààyè àti ọ̀tọ̀mọ̀ tó pé báyìí ń fẹ́ ṣe láì ṣe pé fún three days forty days year forty years onísọkúsọ ni wọn ẹ̀rẹ́ aláàkọ́ yẹn náà ẹ̀rẹ́ aláàkọ́ yẹn bóyá wọ́n yẹsẹ̀ tún ronú kan yìí hùn tó ti yé toríkọ̀ yẹn sọ kalẹ̀ tó gbogbo ẹ̀ ló sì lẹ́rìí àwọn ẹ̀rí ká máa ń lò tẹ́lẹ̀ ni pé ọlọ́ni alẹ́ àdúlòkún aláàtìjára tí tó ń jẹ́ kún ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم تجاهدون بأموالكم وأنفسكم sura àwọn ayàtà máa ń lọ ọlọ́run ní pé ẹjá ní ojú ọ̀nà tọ́lọ́wọ́ ọba kéré kan kìfáfáwá tòbótà ń pèrò kìfáfáwá sẹ̀kọ́ọ́lá ọlọ́run ayàtà máa ń lòlò ẹni tó bá ti fẹ́ dogun gógún ìjọ ìjọ yóò ṣe kí ni ó pa ẹni tó bá ti fẹ́ jẹ ń gógún ìtàkìtà ní ọ̀pá sẹ́wẹ̀ẹ́ gbogbo ayàtọ́lọ̀ fi sọ nípa ogun gbogbo ayàtọ́lọ̀ fi sọ nípa ogun ni wọ́n máa ń fi sẹ̀rí tẹ́lẹ̀ wọ́n sí ni wọ́n ti wá tú níbẹ̀ yẹn sẹ́rẹ̀ àwọn tẹ̀bílì wọ́n ní dára lọ́wọ́ o wọ́n ti kiri ń dára lọ́wọ́ o wọ́n ní sòwòrò bọ̀dẹ̀ pé sùúrù yẹn ọkọjà tà náà ju àwọn àmọ́ ọkọ̀já tàbẹ́gbà wọ́n ní sòrò torí pé tí àti bí láti sòrò lẹ́lẹ́rí làwọn ṣe kẹ́ni wọ́n tẹ̀lé sòrò lẹ́lẹ́rí ó lè jáde kọ́ mọ́ bá gbónú nínú ibi lálùwàlà wà bá gbónú sáà wọn wà bó wá sí ọ̀gbẹ́ sòrò nìyẹn ọ̀dẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n láwọn ibi tó dáa sí ẹgbọ́n mi wọ́n sì ní faradà bí wá sí wọn àmá ìlànà wọn ní kí sọ́lá àmẹ́dùwà mohamed sọ́lá àrẹ́sọ́lá apá kan ìsìn ni wọ́n mú ọdún ọ̀pọ̀lọpọ̀ ní six point ilẹ̀ sí wọn ọlọ́dọ̀ sọ fún wa pé ó dúkò ló fi sílé mí ọlọ́dọ̀ àti islam kan yẹn ni àwọn á ní torí àwọn ọkọ la ní àmọ́ wọ́n da sáwọn ibì kan dídá yẹn lẹ́nu ní ọmọ òwò kò ní wọ àwọn aburú mi tẹ́jẹ́ gẹ́gẹ́ tọ́ wà tọ́ pọ̀ lójú lóríṣiríṣi aburú tó sì wà ní ẹ̀jú dáadáa bẹ̀ lọ wọ̀ wọ́n wá tó bá jẹ́ pé aburú kan ní bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ débẹ̀ tí wọ́n bá ní dáadáa 99 tí wọ́n ní aburú ẹ̀yọ̀ kan akọ́lọ́jẹ́gẹ́ni lóbi bàtà ti fi aburú yẹn rinlẹ̀ nínú jẹ̀mọ́ àwọn tẹgbà ní sàlàfíà ní ṣùgbọ́n sàlàfíà ló di gbogbo ẹ̀ lódó lólòrò lódìdí mú sọ o gbogbo sàlàfíà gbé dáwà wọlé lérí ìṣèjọsìn wọlé lérí gbogbo ẹ̀ kíni hundred percent ni àmọ́ ìdìbìdì ọmọ kó sí ẹ̀rí sàlàfíà tí ọmọ tí ọmọ tí ọmọ ti sìn náà kọ́lẹ̀ sàlàfíà tí ọmọ tàbá wájẹ̀ mú àbíkò sí ni so sàlàbíyà sì ni sàlàbí gidi yóò ní padà wáyé so ìyàn rẹ̀ ní sàlàbíyà sàlàbíyà ni tọ́lọ́gbà fún lójú ọ̀nà yìí sì ń lò àmọ́ ń bẹ̀ yẹn ni òun náà mọ̀ fóun dẹ́sẹ̀ yọ mọ̀ fóun dẹ́sẹ̀ ẹ lè ní sàlàbíyà kún dó lérí bídíà kan kò sí ẹ lè rí ẹ lọ́mú wá gbogbo sàlàbíyà lórí bídíà lórí bídíà lórí láyéláyé àmọ́ ìlú ìdúdú àwọn míì ó sì kéde ó sì lérí bídíà torí ọlọ́run ìṣẹ̀lẹ̀ lọ́nà ọba ní ká ṣe ẹni tí ọlọ́run ọba ní ọlágbára débẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ká dára bẹ́ẹ̀ ọlọ́run lè forí yìí torí pé kò lágbára rẹ̀ kí wá sí pé kákalẹ̀ kẹlẹ̀ gbé kalẹ̀ pé táwọn ṣe ni àní pí ẹ̀ eléyìí ló burú ìyẹn gangan ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ sí kápá ní táwọn àtẹ̀lẹ́gì ní ọ̀pọ̀ tó jẹ́ àbúrú kọlọ̀mà kó bá gbé ẹ̀kọ́ mẹ́ so ayà pé ànábì ṣe láti ìlú Madina makawa sí ìlú Madina ìjírá nù ìjírá sì ní ìtumọ̀ ìjírá ó clear ó ti yé tárìkò bìláàdì kúfúrú ìlà bìláàdì àlìkèsìlá ó ti yé kápìlú ìlú gbèbè nílẹ̀ lọ́sílù Islam ká mọ́ lọ gbé bẹ̀ ìyẹn náà pè ní ìjírá ìjírá sì ní tọ́tàlìkì àmọ̀ fi dé ìjírá láti ìlú mọ́kà sí ìlú Madina lọ́tàn ní ká tàbá wà nílùú ẹbọ lónìí a lè lọ sí jíra lọ sílùú bí tá a lè rí sílùú àmúwá sí o ti yẹ ọ̀rọ̀ ìjíra nù ètò òtò ni wọ́n sì ìdìláàlù bí máa lẹ́ ìsàbí dàlíyè alẹ́ ìsìdìlá nínú àwọn àwọn táwọn ní àwọn ẹlẹ́gbẹ́ máa ń lò ní pé kí ni alẹ́ ìsìdìláàlù bí máa lẹ́ ìsàbí dàlíyè ní tí èsì àrí fún mọ̀ ìjẹ́ bá ti gbọ́ lọ́dọ̀ mi ẹ̀mùlétí gba òyìn lóòótọ́ ni kọ́dà nínú mọ́ní àjò ni pé ẹni tí ọba mọ kéwú kọ̀kọ̀rọ̀ sí wáàsí ẹ̀gbọ́ kọ̀kọ̀rọ̀ tí ó ní àgbáyé tí ọba ti mọ kéwú nínú mọ́ní àjò nítorí pé anábì sọnù kọ̀rán ilé ìlójú ọ̀nà mi mo gbé pẹ̀lú lórí kíni lórí ìmọ̀ èmi àtàwọn ní tẹ̀lé mi nta mi gbé ni but sí islam sọ́pọ̀ aláyè pé bíyẹn wá sí lágbára mọ́ tó bá mọ̀ náà kó pé ti àwọn tí wọ́n súnmọ́ kó pè wọ́n àbí kò sọ islam sọ ìyẹn ní bali gohani wàlàmáyà ti mọ́ náà ní sọ fáwọn èèyàn àròdodo náà nù pẹ́ni tó ń mu sìgá lẹ́gbẹ̀rẹ̀ àbẹ́ni tí ń parọ́ àmọ́wọ̀ ọ̀rọ̀ sọ rẹ̀ bí àfáàrí ọkọ̀ adáwà sílẹ̀ ní mọ́síláṣì ìyẹn àbúrò ni ìtọ́ bàjẹ́ ìmọ̀ malik ni pé man man ẹ̀ ẹ̀ bóòlù sí pé kíní yìí ìmọ̀ malik ni gbogbo man dà ó ní nítorí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní ìfẹ́rántí ìparí ọ̀rọ̀ yìí náà ni pé kánà má afṣàdà ákítárá mímọ̀ yóò sílẹ̀ ìparí ọ̀rọ̀ yẹn nìyẹn nítorí tó mìnìmí ìwọ̀n láti bó ti gbọ́rọ̀ rẹ̀ níbi rẹ̀ ni pé ẹni tó bá pèpè sínú ìsìláàmù yìí láláì ní ìmọ̀ bìgẹ́ rẹ̀ ẹlẹ́mì ó ti yé kánà má afṣàdà ákítárá mímọ̀ yóò sílẹ̀ ó ní tí ọba yóò sílẹ̀ kí ni lọ yóò pọ̀ jù tó ìparí ọ̀rọ̀ rẹ̀ ni mo rántí rántí bó ti bẹ̀rẹ̀ rẹ̀ ìtumọ̀ bẹ̀rẹ̀ ní mọ́sán yẹn torí ẹ̀ ní pé ìmọ̀lá àbìbẹ̀ pé inú ẹ̀sìn yìí bálẹ̀gù ánìwọ̀lá ọ̀háyà ó lò fún àwọn tẹ́jọ ń tajà ọmọ rẹ ìyàwó rẹ ọkọ rẹ ara nú léyìn ọ̀sìyẹ kálukú lọ́gbọ̀rọ̀ lóyìn gbogbo mùsùlùmí lọ́gbọ̀rọ̀ kọ̀bàjẹ́ gbogbo mùsùlùmí lọ́gbọ̀rọ̀ pàṣẹ dáadáa mo rò àmọ́ yẹ̀ máa alákọ̀ọ́dẹ̀ nìkan sọ pé wọ́n náà ní wọ́n náà ọkọ́ ọmọ rẹ̀ níwèé nínú ilé o sì parí primary school ọdẹ̀ sọ fọ́mọ̀ rẹ̀ níjọ́ kan pé 2 times 2 ìsọ́kọ́tọ̀ kí ni 4 ọkọ̀ ń wá ọkọ̀ wì sọ pé ọ̀wá lè sọ pé wọ́n ní àwọn ń wá títà ní secondary school wọ́n dẹ̀ máa gbọ́wọ́ bá wọn ní 1000 naira lóṣù ó ti yé kọ́dà tó bá pọ̀ jì dọ́kúmẹ́ntì sàtífíkẹ́tì àbá àṣírí yóò tù ọkọ̀ òní tákọ̀ òní débẹ̀ tó lọ mẹ́ta sí ara rẹ̀ wá ìtàn jẹ́ pé nǹkan ẹ̀sìn kọ́gá bọ̀dá kọ́gá tí ọ̀ máa lè ó ti kọ̀mọ̀ yàtọ̀ láàrin àlèfà àti yìí tọ́bá kọ àlèfà àti wà kalẹ̀ kọ̀mọ̀ yàtọ̀ láàrin wọn pé àlèfò ní wáàni wọ́n á di wọ́n ti wá àti káàkiri gbogbo nù mo rò pé ẹ ti gbọ́tù náà gíní ẹ̀yẹ ọlọ́ọ̀tà àlàálà ọ̀yá aláyé ẹ̀fún máìkì ẹjọ́ ọlọ́mọdé agbọ́ ẹ̀sìn wáyé o ẹjọ́ kó wáyé kó káfí gbẹ́sìn yé ni o ọlọ́mọdé agbọ́ yé gan ọlọ́mọdé sọ àwọn tẹ̀lé bí irú tọ́lọ̀ tó wọ́n ṣe ń pé tọ́pẹ̀ àwọn ẹ̀rọ sí ìjáde wọ́n ní ìjọpọ̀ kúrọ́tì ẹyọ kìíní ẹkú lẹ́nu ẹyọ kìíní ẹkú lẹ́nu ọya ẹ máa sọ báyìí. níjáde wọn ọmọ ṣe wáṣì tó lè tún wọn pé àwọn èèyàn sí ìsìlámù tó lè

náà ẹjẹ́ akọ́gbé lórí ọ̀rọ̀ sáúdí ààrẹ wà lọ kí ó sáúdí o ó ti yé bọ́tí wọ́n tó wá bẹ́ẹ̀ lọ wàá sọ́ra wàá dẹ̀ gba àwọn ọ̀rẹ́ tó ṣàkàn nílé kó tó lọ wàá dẹ̀ ti jẹ́ tó ti gbọ́mọ́ ní àjùyé dáadáa tó bá lè dọ́hùn wàá lè mọ ìyàtọ̀ wàá mú tó rìn sí tí wọ́n bá ti ń pọ̀ ló ti mọ ibi tí wọ́n ń lọ pé ẹ̀yìn yẹn ń fà àwọn wáṣẹ́ àwọn afọ́ oníṣúná náà

ibi tá àfa sàlàfíà pọ̀ sí lágbàáyé sáwọ́dí ni kí mo pé àmọ́ bẹ́ẹ̀ náà ni àwọn onífáírọ́ọ̀sì náà ti kí ni wọ́n pọ̀ ọ̀bẹ àmọ́ àwọn wà ṣe bí torí wọ́n ti pé sàlàfíà ó gbajúmọ̀ abẹ́ wọ́n ti operate abẹ́ ni wọ́n ti operate ó dẹ̀ ní mọ̀ ẹlòmíràn tí wọ́n ti rò pé sàlàfíà ní bíbà yìí tó wọn náà bá yín sí máa wù ẹ́ kí sàlàfíà ọmọdé ń ṣe tó bá yẹ tó bá yá kọ́lọ́kọ́ sọ wá mẹ́ so náà àwọn tí wọ́n sọ nípa tẹ̀blígì ní à ah, ẹ̀ndẹ̀dú ẹgbàjẹ́ àwọn nígbà ní ẹ̀sẹ̀ bá ẹ̀ndẹ̀dú ẹ̀ndẹ̀dú owó sínú wọn náà tẹ̀blígì dára fẹ́ ń ka pa wọn yẹn ẹ̀yìn eh, alhamdulillah ṣẹ́rí islam tá ń sọ yìí ẹ má jẹ́ á fi ọ̀rọ̀ dáadáa àǹfààní ká fi sọ èyí tí ń jẹ́ position islam wo ẹ gbọ́ ní ọ̀dọ́ yìí ẹ má jẹ́ á fi àǹfààní àbáwọ̀ rẹ̀ kan tá a bá rí ká fi sọ èyí tí ń jẹ́ islam gangan o kì í sì fi sọ islam gangan o sẹ́gbẹ́lẹ̀ kan ní sàn sọ pé àwọn tí wọ́n ní ẹni tí ò bá fòfin ọlọ́mọba dájọ́ gèfèrè ni a ní wọ́n lẹ́rìí àbí wọ́n lẹ́rìí ṣé ẹni gbọ́ mi wọ́n lẹ́rìí àbí wọ́n lẹ́rìí kùránì wọ́n kọ́ ti fún yín wọ́n dè láwọn tí wọn ò fi ọlọ́run bá dájọ́ tí wọ́n ń lo democracy gèfèrè ni wọ́n ṣé ẹ̀sìn mọ̀kẹ́ni tí òfin ọlọ́run bá dájọ́ náà ni ó súnmọ́ tọ́ ọlọ́run àbí kò súnmọ́ ni tọ́ gbogbo àwọn làsìmọ̀ kí ta bá wà nàìjíríà lẹ́yìn ta bá ń lo òfin ọlọ́run ni islam ó tún ṣe kíni yóò dájú báyọ̀ láìbí tọ́ gbogbo tẹ́ sọ yẹn dá lóòótọ́ but ọ̀nà tẹ́ gbégbà kì í sọ ọ̀nà tí islam ní agbègbà ìyẹn lẹ ti fail ló fi jẹ́ pé dágbé ìsìláàmù nísìn ó wà ní bẹ́ẹ̀nà alìgòlówé wà tẹ̀mùrìt ó ti ìsìláàmù bẹ láàrin ìkọjá àlà àti àṣẹ ètò àwọn kan mọ̀ ṣàṣẹ tó ẹ̀ nímọ̀ téèyàn bá mọ̀ tí ń jẹ́ ìsìláàmù àwọn kan mọ̀ ṣàṣẹ jù ẹ̀ nímọ̀ téèyàn bá mọ̀ tí ń jẹ́ ìsìláàmù ọlọ́run bá kàdá alíkàjá ànákùn ummatan wásàtọ̀ lìtàkùnù ṣùhàdá àlẹ́nẹ́ẹ̀s ọlọ́run kẹ́ ẹ lè jẹ́ni tí ọmọ jẹ́rìí láwọn èèyàn lérí torí ẹ̀ lé pé níta ẹ̀ sọ́pà tẹ̀lé léyìí yẹn tí wọ́n kọ́yàn started wọ́n kọ́yàn ní eh, àwọn etiquette of Islam wọ́n kọ́yàn ní wọ́n kọ́yàn wọ́n tún hákùrá wọn tó lọ jáde wọ́n tún hákùrá ń bọ̀ wá ó alhamdulillah ó ti yé òdodo la nídìí o malam kí mo pé níta ẹ̀ sọ yẹn dáadáa ni tẹ́wọ́n lọ́dọ̀ àwọn kàwárí anábìlẹ̀ àwọn náà fẹ́ mọ̀ kùrárì yìí àlẹ́bìnrin kí ni ṣe máa dápò nǹkan àwárí ó yẹ kí wọ́n ti sọ fún ara àwọn tẹ́ paramọ̀ náà nù àwọn kàwárí jẹ́ àwọn ọmọ kùránì jù wọ́n há kùránì jù wọ́n bá sì ń kírun kò náà nílò kò wọn nǹkan kí èèyàn síbi irun tí kò sí ìfarabalẹ̀ tó dáa amánàbí ni látòjá ìsùkìrà àtúnwó hànàjẹ̀rọ ọ̀rọ̀ mẹ́sìnkà kùránì tó yẹn náà kùránì wọn ní sí kíni kò ní kọjá gbogbogbò wọn yìí ọlọ́wọ̀n ní gbà ọlọ́wọ̀n ní gbà anábìnrin yà kìrò àdókòm sọ̀látàwó ìlà sọ̀látìhìn wà kìyàmọ̀ ìlà kìyàmìhìn wọ́n yẹn náà fìlà kan ẹ̀yìn náà fìlà fún wọn kéèyàn máa mọ àgbé àwọn tẹ́ gbé kàwárí jì wọ́n mọ̀ yẹn náà fílà nwoke sọ́lá wọ́n kírun gan kúràkúrà ni wọ́n máa há gan kọ́dà gẹ́gẹ́ sọ fọ́ àwọn tó hákùrà ní jù láwọn níbi díà anábìlẹ̀ tó tẹ̀lé fún ọjọ́ ní kùrọ́ okun òjá okun àwọn tó hákùrà ní jù àwọn náà ní kíni pòókì pé nìkan ní yá òní sí kíni ha kọ́kàn tó jórí ire fún ọ ni torí pé lára tá à ń dá gbogbo ẹ̀sìn wa ni àmọ́ òun kọ́ ní ìpìlẹ̀ kí ní ìpìlẹ̀ ẹ́ pékè pékè ní ìpìlẹ̀ àgbọ́yé ẹ̀sìn tó ti yé òun láwọn ìpìlẹ̀ torí àǹfààní ni ẹ̀ ń sọ yẹn ẹ wá jẹ́ fún yín láwọn ẹ̀sáfù méjì péré kẹ́bílì mọ̀ pé sẹ́mu ẹ má yà kọ́ra lẹ́gbẹ̀ẹ́ olókùn lóbi sílẹ̀ káfà ẹ mọ̀ ẹ́ ẹ̀rọ ìtumọ̀ rẹ̀ ní káwọn Islam tẹ́yẹ ẹ̀tùnú bí àrí tọ̀ síbẹ̀sí wá mọ̀ yíwọ̀n ní tẹbá rẹ̀ nìkan lónìí tó ṣe pé wọ́n ń ṣe àwọn Islam kan tó dáa àmáwọn kan bẹ wọ́n láwọn ní ṣe nínú Islam àwọn ṣe èyí tí wọ́n ṣe yẹn dáa ṣé wọ́n tapáyà yẹn àbẹ́ wọ́n tapáyà yẹn ẹ sọ̀rọ̀ náà wọ́n takò gbogbo ẹni tẹ bá rí láyé bó ṣe lè kọ́ dáa tó tọ́ bá pera wọn lẹ́lẹ́sìn tọ́ bá fi lè ti ń takò áyà kanu kùránì àbájíṣà nẹ́bùwà muhammad láì ṣe pé wọ́n ní ìtumọ̀ míì fún tó ní ìtumọ̀ tí ó sọ délé táwọn sábà gbọ́ yìí tó nígbà míì wàtá ní wọ́n láì kàmú káàfin náà lẹ́ẹ̀kan fún gèfèrè ni wọ́n ṣe pa rí ìtumọ̀ míì fún lọ́dọ̀ àwọn sábà ló já gbà wọlé pé bí ọlọ́run kò gèfèrè lóòótọ́ àmọ́ gèfèrè yẹn ni gèfèrè tí ó jẹ́ gèfèrè kékeré ni kì í ṣe gèfèrè ńláńlá gẹ́gẹ́ bí tẹ́bá rẹ́ nìkan tó bá takọ́ àyà kùránì tí ò ní ẹ̀rí lọ́dọ̀ àwọn sàábà tí ò lẹ́nu lọ́dọ̀ nígbà muhammad tó bá sí gbogbo ẹ̀sìn yòókù ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ àgbọ̀rọ̀ tẹ̀lẹ́wẹ́ rí bẹ́ẹ̀ tọ́ tẹ̀bílíìgì ní sí wọ́n wá tàwọn tọ́pọ̀ wọ́n á fún ilẹ̀ ọ̀kan méjì tẹ̀bílíìgì wọ́n yìí kọ́bàjẹ́ wọ́n ní individual náà wọ́n but nínú wáàsí gẹ́gẹ́ láti ẹ̀ ní ìtẹ́gbẹ́wàsí wọn lélẹ́ dáàmú lélẹ́ wọ́n yìí kọ́bàjẹ́ wọ́n máa ń ṣe àdúgbò mo rò pé kí bá wọn lọ jáde dáadáa rí bóyá lè fi lè sọ̀rọ̀ lélé tí wọ́n máa ń ṣe àwọn èsì tí wọ́n máa ń kọ́ bàjẹ́. lórí jẹ́sìn ikọ̀ tí ò dáa tí wọ́n máa sọ pé eléyìí ò dáa. kọ́ máa ṣe ló wá sí wọn ẹ fi ìdìdì alẹ́ nínú wá tí wọ́n ṣe ní mọ́tíláṣí tí wọ́n sọ bá dìjà gbé ṣé ń bẹ́ẹ̀ ń bẹ̀ kọ́ máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn. tí máìkì lọ́wọ́ tó ń sọ. àpò ìjọ sábà ìlú máìkì. bíjì àná. mo ń gbọ́. E ma sí máa rí wọ́n dáadáa ẹ lọ sọ látò nílọ òun ikọ́ bàjẹ́ ẹ má bí wọn o ẹ kà máa sọ ẹ lọ gbọ́ àti yìí mo fún lọ́dún mẹ́wàá lọ́dún mẹ́wàá ikọ́ bàjẹ́ ẹni kàn máa sọ pé gbogbo ẹ̀yà lọ sí ọba ẹjá máa kí ọmọ ẹjá máa gbogbo àwọn kẹtọ́ máa sọ ni wọ́n máa ń sọ dáadáa ni wọ́n èyí ẹmọ́ sí ilé ẹ lè gbọ́ ní wáàsì tẹ̀lé ìgbóni ẹmọ́ mọ́ ọtí ṣe gbọ́ rí kí tẹ̀lé ìgbé wa mú tọ́bìkì wá mú tọ́bìkì pé èèyàn ń ṣẹ́ bọ́ ti bá wáàsì jẹ tẹ́ bá tẹba ṣe wá àṣírí ọ̀dọ̀ ní ìjọba mọ́tẹ́lùkù ẹ̀bọ̀ aláìwọ́rọ̀ ìlóye wọ́n fún ní sàtífíkéètì pé ẹ̀yìn ni first class ní gbogbo àwọn àbá ẹbá ṣe wá àṣí máa aláìwọ̀n ìjẹ́ ṣe wá àṣí máa ẹyẹ kan máa sọ̀rọ̀ ẹbọ ẹbá ti lọ ṣe wá àṣí aláìwọ̀n ìjẹ́ ṣe wá àṣí máa ẹgbọ́ lọ́mọ fi búra wọn

ńgbà tó dé ọsọ báwọn yẹ pé ẹ̀bùdùláhà mẹ́lẹ̀kùnmí ìlà ìgbèrò mẹ́gẹ́rò ọsọpa náà ẹ̀bùdùláhà mẹ́lẹ̀kùnmí ìlà ìgbèrò ọsọpa lóòtú pé sọ fún wọn ni pé tí wọ́n sọ ní pé ẹ̀sìn lọ́wọ́ bá sọ́lọ́wọ́ bá mi ó ti ìyẹn ni pé ẹmọ́ sí òsà ẹmọ́ sẹ̀bọ ẹmọ́ lóńdè ẹmọ́ lòpùpá mọ́sọ̀ yọnu ayé wo ni wọ́n sọ̀rọ̀ tó dé gbogbo àwọn kan ìjọsìn ẹ̀ lérí mú sọ nínú wáàsì wọn ó ti wọ́n kàn máa sọ padà dáa tí wọ́n mọ̀ tọ́ba tó máa ń sọ wáàsí wọn náà nì kò ní kọ́dà mí nǹkan mi tọ́jẹ́ dáadáa ni wọn ò ní sọ nu wáàsí wọn nǹkan mi tọ́jẹ́ dáadáa wọn lẹ́gẹ́ni ó ti ń dáadáa tí máa ń sọ nínú wáàsí wọn tọ́ba jòkó ní dòfìdà wọn máa ń sọ àwọn dáadáa kọ̀ọ̀kan náà dada gbọ́ òdara wọn kú sí méjì o àwọn dáadáa kan bẹ́ẹ̀ ní wáàsí nu wọn lásì tí wọ́n ń se lórí fún gbogbo jàmọ́ wọn ká ní wọ́n mú bíi one percent nínú dáadáa tí wọ́n sọ fún gbogbo jàmọ́ tán a dà ní ara wọn tí wọ́n jòkó kí ni wọ́n máa ń pè jòkó yẹn mọ́ṣọ́rà ìjòkó tó máa ń jòkó àwọn tó bá lọ́rú jáde yẹn wọ́n tún láwọn dáadáa míì tí wọ́n máa ń sọ táwọn yẹn náà níbi tọ́ máa wọ́n so wọ́n wà gbàgbé seventy mẹ́yìn àmọ́ níbi táwọn èèyàn wọ́n gbàgbé ninety percent ó lè rí tẹ̀bílì kọ́ máa sọ pé ẹyọ sàká àbí ẹ kọ́ sí àníyọ̀rọ̀ àjì àníyọ̀rọ̀ sàkánì àá ẹ má fi dáadáa yẹn fi dájọ́ kírísítẹ́nì náà ní dáadáa lọ́dọ̀ àwọn yẹn ń pàtẹ́wọ́ bí ńlá àwọn ẹ̀ wọ́n jó wọ́n fi lówó lọ́wọ́ ọlọ́run fi búyà bùkátà wọn ẹni kó oríṣẹ́ ní oníyìn náà pàtó dé chọ́ọ̀chì ló torí sí ngomọ́tò ó ti christian mi ṣe ní àbá ìwọ ọmọláàbí ti ń bẹ láàrẹ ọmọ yíbo mi wọ ọmọláàbí ti ń bẹ láàrẹ ojú tí mùsùlùmí lọ wọ́n fi yẹn dájọ́ ẹdúgbọ́ òdodo la ní ọlọ́run mọ́sàtúwálẹ́ nílé